إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا بفو الله وضع الله سبحانه وتعالى صلى الله عليه وسلم محمد sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn aléṣẹ́ ọlọ́run ọba ọmọ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wá sí lóbìnrin ọlá àdẹ́kùn ṣe tó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti ìrawa àti oṣù àárí àlùbáríkà tó pọ̀ kí a rí kó nínú oṣù náà òtúmọ̀ pé ní àlùbáríkà òun náà ni kẹsọ̀rọ̀ ti lọ kàyè oore lọ́sàn òjò kan ní orí owó orí ìfọkànbalẹ̀ oore àlàáfíà orí àlékún àgbọ́yé ẹ̀sìn oore àlékún ímẹ́rìn oore ìdáàbòbò lórí ọkọ lórí aya lórí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orin tí a lè tẹ̀tẹ̀ eléyìí ni tí a máa ń pè ní alibarakatu gẹ́gẹ́ bí kò láti fi ṣe ní àlàyé fún wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìgbà tí oṣù ramadan bá ti wọlé ní máa bá àwọn sọ̀hábà rẹ̀ sọ̀rọ̀ a ní kọ̀rìjẹ́ àkùnṣẹ́ àrùn mubarakun a ní oṣù olóore púpọ̀ oṣù wọlé tòun yìí àwọn tẹ̀lé ọ̀hún èyí ó wù nílé orí tó bá ń bẹ nínú oṣù rọmọdán ọmọ fún wọn fi tó wọn fi tún oníkàlùkù wa ó pé orin kà wá nínú ọjà ní nínú lẹ́ni lórí ìrìnrìn lórí ìjókòrí ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run bá ajá òṣèlú hánà òṣèlú àgbà àwọn abẹ ọlọ́run rọmọdán ó lọ díẹ̀ díẹ̀ náà nù ìgbàkanlá ní pé àwọn èsì tí wọ́n kéde pé tó bá ti rí oṣù kálẹ̀ bẹ̀rẹ̀ oṣù ọ̀rọ̀mọ̀dán ìgbà kan òun náà ni a wà nínú rẹ̀ yìí ah, láìpẹ́ láìjìnà tọ́lọ̀ kó sí àlékún wọn láàfíà tó ní kálù fún wa àti àlékún ẹ̀mí gbọ́gbọ̀n a sì máa ní báwo ni àbí ọ̀la lọ́jọ́ ni àbí ọ̀túnla ẹ̀ láti sùúrù náà ni ká gbọ́ kí sòótọ́ ni gbogbo mùsùlùmí tí wọ́n kéde ní oṣù gbogbo eléyìí jọba mùsùlùmí ojú ló pẹ́ sí àmọ́ nínú ètò ọlọ́run nígbà tó ọlọ́run bó bá ti fi àárẹ̀ dé ní mọ́lẹ̀ tí ó sì fi ìnira múlẹ̀ jàmbá wẹ́rẹ́ onídàáni ṣe olúwa abẹ́rẹ́ ọ̀hún tọ́lọ̀ jẹ́ kí a rí ẹ̀mí oṣù tó jẹ́ kí orí ọmọdọ́ọ̀dì náà nígbà tó orí sàlẹ̀ tó wà ní. ààrẹ yìí mo kí àwọn afá wa àwọn olùdarí wa ọbẹ̀ lórí ìmáàmù wa nípa síláṣí wa àti gbogbo àwọn mọ̀ṣáláṣí tí wọ́n bẹ pẹ̀lú tó dá sí pé wọ́n gbìyànjú púpọ̀ lẹ́yìn tí oníkàlùkù wa tó wá papọ̀ nínú ọjà àwọn náà mọ̀ kìí ṣe àǹfààní kẹsì nígbà tí àǹfààní ayé abẹ́ sí ìlú tó má kí wa òun náà ní nǹkan tí ó mú wa wà nínú ọjà afẹ́ tajà afẹ́ lówó láti lè fi gbọ́ bùkátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ní ìlú ìsìláàmù ọlọ́run kò fi lé wọ̀ fún wa ó dá ọlọ́run sọ fún wa ní tá a bá fi kí mo jú mọ́ àtà ọlọ́run wọ́n ìdá kó lè yẹ ti sọ láti fàǹtẹ́ ṣùgbọ́n pẹ̀lú àrùn ìwà tẹ́ wo ààrùn ní ṣùgbọ́n ní pàtìlẹ̀ bá ọlọ́run ìdá bá fi kí mo jú mọ́ àtà ọlọ́run ẹ̀ fọ́nṣá lórí ilẹ̀ kẹ́ ẹ lọ lépa bá orí ọlọ́run ọba ọlọ́run ọba tọ́lọ́run fọ́nṣá lórí ilẹ̀ torí ẹ̀ kátà kárà kárà kátà ìsìlámù òṣèlé wọ̀ tó yẹ tajà àkíra wa fún tùyẹ̀dú ẹ̀wà rí lẹ́yìn bá wá ń tajà bó bá ń rajà táwọn yọ ọlọ́pọ̀ ọba kúrò wá ní pé lẹ́yìn ní kò fẹ́ ní àtúbọ̀tán tó péye fún ọmọnìyàn pàápàá jùlọ mùsùlùmí olódodo torí pé àtẹni tó ń tà àtẹni tí ó tà àtẹni tí ó rí yàrá àtẹni tí ó rí yàrá lọ́jọ́ kan òun náà ni wọ́n mọ̀ sọ pé lágbẹ́já ń kọ́ wọn ló ti lọ oníkàlùkù wa láàdẹ nílẹ̀ láti ilẹ̀ àáfi ipò ara bí ẹ̀ṣọ́ jẹ̀mọ́ èyí tó wá fi ń lò orí fún mi òun náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba tí ó torí ẹ̀dá wa ìyẹn ni kókó ìyẹn ní ní tí a jábọ̀ fún ọlọ́run lọ́kùnrin wa àti lóbìnrin wa tọ́lọ́run torí ẹ̀dá wa nìyẹn bá máa fi àlàyé bá ti lò ó bá ti ṣe fún ọlọ́run ọba eléyìí ni ìgbìyànjú àwọn àfáà wa tí wọ́n bẹ nínú ọjà lọ́pẹ́ ní kó má jẹ́ ìpa owó ìpa ọ̀nà àtijẹ́ àti mùnìkan náà ni kó dájú pé bóò láti tó máa ṣe àfọ̀mọ́ àti àmójútó ẹ̀mí wa torí ẹ̀ ẹ̀ rí pé iṣẹ́ ńlá òun náà ni iṣẹ́ tí wọ́n fi dání àbẹ̀rẹ̀ ọ̀hún kọ́lọ̀ fún gbà ní ṣòro lọ́wọ́ wọn kọ́lọ̀ mọ́ àlùbáríkà wọn àti oore wọn àwọn abẹ́lọ́ gbogbo wa nínú ọjà àti mùsùlùmí wa àti kí ṣe mùsùlùmí àpadà sí inú ọlọ́mọdé òṣọ́sí wa ọlọ́mọdé ti ọjà wa kó tí ó dá ẹni máa jẹ ọjà láàmú àtẹ́lọ́run fọ́ọ̀mù ìṣà oníkàlùkù wa láàmú ìjọ́níkàlùkù bá mú nínú ọjà náà ó kéré ó tóbi ní àlùbáríkà ló ń jẹ̀ máa ìyẹn lè má ní púpọ̀ ọlọ́kùnrin ti yóò fi tẹni tó ní púpọ̀ tí yóò fi tètè lọ ìyá ti máa ní púpọ̀ náà nìyí ọ̀rá pé wọ́n lè fi àlàyé bó ṣe lọ bó ṣe gbà àwọn abẹ̀lẹ̀ ọ̀tọ́nà bá fi oníkàlùkù wa ní ìpínlẹ̀ ọjà wọn máa wá fi àlùbáríkà sí ìlànà àwọn ọmọ náà kò bá sáré láti bá èyí tí a fi tún àti lórí àtọ̀hì gbogbo ìṣẹ̀bí ìṣẹ̀bí kúrà ìṣẹ̀bí ọmọnìyàn kan ìròyìn ìfọ́fọ́ lọ́dúnmọ́ ìṣẹ̀bí ẹran tó àti àwọn nǹkan ní ìtọ́lọ́mù ọba tó dá jẹ̀mọ́ kò sí ìṣẹ̀bí tó wúlò kò sí ìṣẹ̀bí tó láǹfààní tó má ti sọ ìṣẹ̀bí ọmọnìyàn ìṣẹ̀bí lákùnrin lóbìnrin láwùsá ni ní gbogbo ìgbó ìrọmọnìyàn lẹ́yìn kò sí ìtẹ̀lé tó bá làbíyà tó wúlò tó nítumọ̀ tí ìtẹ̀lé náà bá ti mọ́ tó tí a pè ní àtọ̀hìd àdájọ́ tọ̀hìd ìtọ́gbó tóbi jù nǹkan ńlá ni a gbọ́dọ̀ mọ̀ tuntun ó dájú ìtẹ̀lé tí ó bá lára fíyà ẹ́ ìtẹ̀lé tí ó bá súnmọ̀ yóò ní tọ̀hìd nínú àkọ́lé wọn ní ká fi ara wa létílé òun náà ní eléyìí Ah, àpọ́lẹ̀ yìí sábà wà lórí pé yóò fẹ́ fi àjèjì ilé tí oníkàlùkù àti pé ìwòye wa onítàmọ̀ òun náà ni pé àyáàtún bẹ̀rẹ̀ amáyálé àyáàtún mọ̀bẹ́lẹ̀tún òun náà ni ìtẹ̀mí tí ò bá lówó wá ní ìtẹ̀mí yẹpẹrẹ ni àyáàtún bẹ̀rẹ̀ ajáyí àyáàtún mọ̀bẹ́lẹ̀tún ìtẹ̀mí tí ò bá ní iyì wá ní ìtẹ̀mí tí kò ní orin nínú ni tó ń kálukú wá táàbà nìyẹn wọn ní wá ní olówó òun lórí wa jẹmọ́ bẹ́ẹ̀ ni tọ́pìkì yìí ní bẹ́ẹ̀ kọ́ ìyá máa jẹ́ olówó tí ò ní ráyé wá ìyá máa jẹ́ ẹni yìí tí ò ní ráyé wá ẹni tó ráyé wá òun lẹni tó mójútó tí a ń pè ní tọ̀sík òun lẹni tó ráyé wá jẹ̀mọ́ mùsùlùmí orí ẹ̀ ìbẹ̀rẹ̀ pé àkọ́lé tí wọ́n fún wa yìí táàkì tẹ̀rọ wa bá ń fà ní àkọ́lé tó gbọ́ngbọ́n ni àkọ́lé tó tóbi ni tó sì já sí pé pẹ̀lú ògbó ọlọ́run àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ṣe oníkàlùkù wa láǹfààní látara rẹ̀. Ìjọba Mùsùlùmí ti ni tí a ń pè ní àtàwùhíd. Àtàwùhíd ní tí a ń pè bẹ́ẹ̀ èdè lárúbáwá ni. Ìjọba ti gbọ́ tàwùhíd èdè lárúbáwá ló jẹ́ bẹ́ẹ̀. Ó ti ẹ̀dá tó nílẹ̀ Yorùbá, a máa rí àwọn èèyàn kọ̀ọ̀kan pàtàkì jùlọ bí àwọn ará Ìbàdàn mọ́yọ́ mọ́ Ọ̀ṣun state wọ́n máa ń pe àwọn bàbá máa ń sọmọ ní tàbí ìlú ọmọ yìí tàbí ìdílé òní wọ́n á pè é tàbí òní wọ́n á pè é tàbí tàbí ìdí gẹ́gẹ́ ni wọ́n gbà lérò ó náà fi sọ ọmọ ní orúkọ ìyẹn fọmọ dáadáa láwọn ìlú ní ìlú tàbí nílùú Ọ̀yọ́ Ìgbó ni Ọ̀ṣun ní Ìbàdàn ni ẹgbọ̀n gbọ́gbọ̀n dá tàbí bàbá tawhid wọ́n pè ní tawhid kọ́ ibi tá a ti rí gbólóhùn yẹn nínú èdè yorùbá nìyẹn láì sí bẹ́ẹ̀ jẹ̀mọ́ gbólóhùn tawhid èdè lárúbáwá ni ó sì níbi ó ti wá lára ìdàgbàsókè tí islam tó mú wọlé yorùbá wá pẹ̀lú bí látara ìbọ̀tán a ní kí ni pàtàkì islam gangan kí ni islam fún wa nílẹ̀ yorùbá wa kí ni contribution Islam to development in uh, society wa nílẹ̀ Yorùbá nígbà tí òkú mọ̀ nǹkan kan jẹ̀mọ́ bí yẹn bá mọ̀ nǹkan ni yóò mọ̀ pé ipa tí Islam kú láwùjọ wa lọ́rọ̀dán wa ní àpapọ̀ wa nílẹ̀ Yorùbá jẹ̀mọ́ kò ṣe fẹ̀yìn sọ kò ṣe fẹ̀yìn ròyìn bó Yorùbá ti rí kí Islam tó dé Islam ti wọlé Yorùbá ní ti jẹ̀mọ́ ṣàbáníkà máa wò láti eleven century ni eleven century sí àsìkò òṣèlú tá a wà yìí a wà ní twenty àbí a wà ní twenty and ẹ̀sọ́ eleven century nine hundred years ago òní islam ti wọlé yorùbá wa báwo ni yorùbá ṣe rí nígbà náà ẹ ẹwúlẹ́ ti mọ ipa tí islam tó kú ní àwùjọ wa torí ẹ ló jẹ́ sí pé àwọn mùsùlùmí islam ó kópa tó pọ̀ láwùjọ ilẹ̀ yorùbá tó sì wúlò fún ọmọ ènìyàn nílẹ̀ Yorùbá kó lẹ́yìn tí èdè mùsùlùmí ẹ̀ pé ló wà dúà ìsìláàmù ló wá kó lẹ́yìn gbọ́ níbi tó ti pàtó ní orí ẹgbàdúà ó bá ọmọdé sọ̀rọ̀ ọmọ ìjọ sọ̀rọ̀ pàápọ̀ sọ pé ẹgbàdúà wọ́n ló wà dúà yẹn èyí tí èdè Yorùbá ìsìláàmù kò wá lè ló wà bẹ́ẹ̀ náà ni gbólóhùn baálé àlìfáàlù baálé èdè lárúbáwá ni wọ́n fẹ́ lárúkọ̀ hàn bá pè bẹ́ẹ̀ yorùbá ń pè ní baálé torí pé ìpínlẹ̀ rẹ̀ nínú ìsìlámù rẹ̀ òun náà ní baálé <laughs> olórí ilé onímọ̀ pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tí a pè ní àrísìkì jẹ̀mọ́ alẹ́ tí ò bá rísìkì ní kò rọ̀gùn lọ́wọ́ àbẹ́lẹ́ ọlọ́run fún alárísìkì tó pọ̀ gbọ́dọ̀ àrísìkì èdè lárúbáwá ni èdè èdè yorùbá èdè lárúbáwá ni àrísìkù làá máa pè kódà orúkọ ọlọ́run òun náà àmọ́ bíkù ọba tí máa ń pèsè ìjẹ ẹ̀mú fún ẹ̀dá ìjẹmọ́ tó tábáríkà wo nínú èdè sáǹsọ́nlẹ̀ yorùbá àìkùránì ìkópa tó pọ̀ nínú ẹ̀ ní èdè tí a nílú ẹ̀ tí kùránì ti fún wa ní ọ̀nà àbáyọlẹ̀ lórí ìyẹn nìyẹn ká má ti sọ ètò ìlànà lórí àwọn ọlọ́tọ̀ ìjọba torí ẹ̀ ìsìláàmù contribute largely sí ìdàgbàsókè yorùbá bẹ́ẹ̀ ni ìsìláàmù ló jẹ́ kí yorùbá àwọn yorùbá káwà internationally recognized sáré sọ̀rọ̀ pé ókè o àwọn èèyàn tó ti ẹ̀ ń bẹ o tí wọ́n bẹ ní ní apá kan nínú kan ní nàìjíríà o tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ yorùbá torí pé èdè yorùbá èdè international language international language kọ́ bẹ́ẹ̀ local language àwọn náà lọ bẹ́ẹ̀ èdè òyìnbó international language ni èdè lárúbáwá international language ni islam sì ti jẹ lárúbáwá ti ń bẹ nàìjíríà ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún márùn-ún kí èdè èèbó olúwọlé lárúbáwá oṣù wà nàìjíríà tí èdè èbó ojú wọlé sábọ́mọ́ta one two three abc òun àwọn èèyàn ti máa àlejò bàbá sa áńkàrí máa ń lè ru aṣọ àmì sọ́run ta àwọn èèyàn ti máa ń tà. torí àwọn ọmọ wa tí wọ́n lọ kéwú lólè lárúbáwá fún wọn di international student látara Islam tabaníkà máa sọ ilé ìjẹ̀mọ́ àwọn tọ́pìkì tèmi àfẹ́ ṣe sẹ́gbẹ̀ kan a mọ̀ sọ nípa àwọn ìdàgbàsókè tí Islam tó mú bá ilẹ̀ Yorùbá àbẹ́rẹ́gẹ́dẹ́ ká fún ọba tó ní dáa fi yà lọ òun náà ní pé gbólóhùn àtọ̀ṣí èdè lárúbáwá ni ó wá láti ní wáhàdá ìwáṣìlú òfin ìdàn kí náà pè ní tọ̀ṣí tọ̀ṣí ìlú òun ni ìṣe ìkan ní ẹyọ ọ̀kan káṣe ìkan ní ààfo ìtàkùnlẹ̀ ọwọ́ láti fi wá ìjọ at least bàbá ti ẹ̀pẹ́ nílé tó àgbà pé wá ìjọ ó kan ìsìláàlì méjì tàlàfàtún ẹ̀ẹ́ta àgbàgbé lẹ́yìn so wá ìjọ ìbẹ̀rẹ̀ tàwíìdì ti wá wá ìjọ wá ẹ̀dá ìwá ìjọ tàwíìdì mọ̀wá ìjọ mọ̀wá ẹ̀dá ìbí tàwíìdì ti wá nìyẹn ìtumọ̀ tọ̀hìn òun ni ká ṣe nǹkan ní ẹyọ kan kó má sírú ẹ̀ nǹkan ká ṣe ní ẹyọ kan kó má sírú ẹ̀ táàbì sọ wípé áf ah, méjì ni o mẹ́ta ni o a máa ń ṣe nǹkan ní méjì gbà mí tí ò ní sí kẹta rẹ̀ a máa ń ṣe nǹkan ní mẹ́ta tí ò ní sí kẹrin rẹ̀ bẹ́ẹ̀ ni ká ṣe nǹkan ní ẹyọ kan tí ò sí kejì rẹ̀ eléyìí tí a ń pè ní tọ̀hìn tàbá sọ̀rọ̀ tawhid à ń sọ tó ní ṣe pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tí ò pẹ́lẹ́ jù tí ò lórogún tí ò lọ́bàjọ́ lẹ́nì kan òdì táwọn náà bá wù dáadáa á rí pé ìbáná máa ń sọ wọ́n ní ọba bí ọlọ́run wọ́n ní kò sí irú èèyàn pọ̀ irú ọlọ́run ò sí kò sí tó lè ní lówó jẹ̀mọ́ tó bá mọ ìtàn àwọn ọ̀dọ́ ti lówó tó ò ní irú ẹ̀ tó ń lówó jù ẹ lọ tó bá mọ tó bá rí ìjìnlẹ̀ láìsí àwọn àrí owó náà wọ́n ti yẹ pé owó tó nínú wà á sọ wọ́n tẹ̀ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ sì làwọn ọ̀dọ́ ń pọ̀ lọ́ta tí wọ́n tó ní ju tó ní lọ. orí ẹ̀ nìkan ò lè kílé mo mọ̀ tó bólì èmi nìkan ni mo lówó èmi nìkan ni mo mọ jàátà ẹ wọ́n jàátà wà yìí kẹ́nìkan yìí gbogbo náà yìí kò sí mi àmọ̀tàn ni tàbá mọ̀tàn àwọn kan ti wà nínú ọjà yìí àwọn àtúndé bẹ́ẹ̀ kò dẹ̀ tí bá ti lè jẹ ọlá tó nínú ọjà rí nígbà ọ̀pọ̀ láti ẹni ìgbàgbé láti ẹni àwọn ìlẹ̀lẹ́ oṣù pé tó pé ẹja táà ìrísà ní ọjà yìí àti ojú wọn ni wọ́n bá jẹ̀mọ́ ẹ̀dẹ́ yìí kọ́ ni ò sí ò ọlọ́run ni ò láti jọ òun ni ni ò lábà wọ́n jẹ̀mọ́ àwọn ọmọ nìyàn aláfijọ́ wa bá ti ń wọra wa wọ́n kọ́ lẹ́nu tó tálákà jù torí ẹ̀ bọ́mọ̀ wí fún mi pé ah mo lè gbogbo ilé ayé mo ní kéde kan láti mo gbé oṣù ìta sọ fún ẹ ó jẹ́ ló lè sọ̀rọ̀ orúkọ ẹ ló lóṣù ó lọ lóṣù àwọn tó lè sọ̀rọ̀ ń bẹ̀ tí wọ́n tálákà látara ilé ìsọ̀rọ̀ torí ẹ̀ kò sẹ́ni tó sọ pé títí tòun nìkan òun ni kò sírù tòun kò sí nínú gbogbo ìrọ̀mọ̀nìyàn nínú ọlá ni nínú ẹ̀yìn ni nínú ipò ni ní orúkọ ni ní ìtẹ̀mí ni wàláì kò sí irú èèyàn ó pọ̀ irú ọlọ́run ọ̀dá subhanahu wa ta'ala òun ni kò sí. torí ẹ̀ náà bá ń sọ nípa tọ̀kì òun ni ká fún ọlọ́run ọba ọlọ́ subhanahu wa ká fún ní ẹ̀tọ́ ìṣeélọ́kan tí ò sí rú ẹ̀ ìṣeélọ́ba kan bá ń pè ní kábíyèsí kábí kò sí òun ni Allah tó gbọ́bọ́ ilé ayé jẹba wọ́n béèrè lọ́wọ́ wọn ọba àdúkan ní ọ̀nà ipò tó gbá bàbá kan létí gbogbo náà láyé lójú lómi yà ó ń bẹ lẹ́wọ̀n lẹ́sùn ó sì tó wẹ̀wọ̀n wọn á dọ̀bálẹ̀ fún aníkà bí ó ti fún òun sí nígbà yìí ẹni ọba tó bá mí sí wọn á bí ẹni gómìnà tó bá mí sí wọn á bí ẹni president tó bá mí sí wọn á bí kò sí ọmọ nìyẹn kan tó fírì níbi bíbí torí ẹ̀ ìjẹ́ tá a máa ń pè ní fáwọn ìlú kòdọ̀ chief of justice òṣòótọ́ àti káàkiri síbi agbègbè bí tí wọ́n ti fòye jẹ́ àrẹ́pọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní àgbọ̀dọ̀ máa jẹ́ láti sọ́mọ́ bí kọ́ọ̀dì kòdọ̀ sámá máa jẹ́ ọba àwọn ọba olórí àwọn adájọ́ mọ́lẹ́kùn amlam oníkàmọ́ jẹ́ ó ní ìròyìn ọlọ́mọba ni ó lè jẹ́rí ní ẹ̀jẹ̀ wọn. wọ́n máa ní chief of justice olórí àwọn adájọ́ ẹ̀mọ̀gbọ́ of Nigeria olórí àwọn adájọ́ of Ghana olórí àwọn adájọ́ of Cameroon àmọ́nà olórí àwọn adájọ́ of ilé ayé òtótọ́ Allah subhanahu wa ta'ala nìkan tí ọlọ́run bá nìkan ní ká bí kò sí ọlọ́run ilẹ̀ ayé adú àmà yẹfun aláyé ti àlọ́ àmà yẹfun alú wọ́n kò lè sí àlọ́ ẹni fún olè bí ọlọ́run lẹ́yẹ ti àlọ́ àmà yẹfun alú ẹni kó o lè bí ọlọ́run tọ́nà bá ṣe wà ó sí alóhùn ọlọ́run yóò bí oníkàgbègbè wa yóò bí olówó yóò bí káníkà yóò bí ọ̀jọ̀gbọ́n yóò bí kúrúùtù yóò bí ìwọ̀nfà yóò sì bí ẹrú yóò bí oníkàgbègbè wa yóò bí ọba yóò bí ìjòyè aláàfin àná ọ̀wọ́dàlá nìkan náà torí ẹ̀ ká ti ọlọ́run ọba nìkan ní àṣọ lẹ́yọ̀ ní tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run òun ní sábà ń pè ní tàwọn jẹ̀mọ́ ìtàkùn lè tẹ̀ òfin ìlú wọn ilé ẹlẹ́sìn máa rí wọn a máa ní àtàwíìd wúwá alìsílám alìsílám wúwá àtàwíìd ìtí à ń pè ní islam òun náà ní tàwíìd ìtí à ń pè ní tàwíìd òun náà ní islam bẹ́ẹ̀ pé ní tàwíìd òun náà ní bẹ́ẹ̀ pé ní islam òun náà ní kò sí yàtọ̀ láàrin méjèèjì jẹ̀mọ́ mùsùlùmí torí eléyìí ká ti ọwọ́ ọba lọ́sọ̀ ṣoṣo ní ẹ̀tọ́ rẹ̀ òun là ń pè ní tàwíìd ẹ̀rí àwọn èèyàn kan wọ́n kùnà nítorí bí kùnà á mú tẹ̀lẹ̀ fún wa ní ṣókí àsìkò pẹ̀lú bu ọlọ́run àwọn kan kùnà ẹ̀rí níta àti sọ pé tàn kí ẹ̀fọ́ gbàgbé ó wá láti fi kí ni wá ṣe ìdóhùn ọ̀kan ṣoṣo tí ò nírú tí ò lẹ́gbẹ́ tí ò látijọ́ tí ò ní àbàwọ́n ìbẹ̀lẹ̀ ti wá àwọn tó wọ́n tuntun wọ́n ní rárá wọ́n ní ìsìnáàlì ni wọ́n ní ọlọ́run méjì ni àwọn eléyìí àwọn ọmọ ọkọ̀ tó ń fọ́n títí wọ́n lè yí wọ́n mọ̀ pé ní àtẹ́síníyà àtẹ́síníyà ìgbàkejì tàùkìdì ni tàùkìdì ni ká sí ọlọ́run lọ́kan tẹ́síníyà ni ká gbà sí ọlọ́run méjì ni bẹ́ẹ̀ làwọn kan tó dìde wọ́n ní ọlọ́run tẹ́síníyà ni àtẹ̀síníyà ìyẹn náà pè ní trinity god the father god the son god the holy spirit àwọn kan ni wọ́n ní ọlọ́run wọ́n ní mẹ́ta ni ọlọ́run bàbá ọlọ́run ọmọ àti ọlọ́run ẹ̀mí mímọ́ eléyìí tá à ń pè ní set lead wọ́n máa ń pè ní trinity àwọn kan wọ́n ní sàádùdíyà ni sàádùdíyà ni tí wọ́n pè bẹ́ẹ̀ ni pé ọlọ́run òfin ẹ̀wá ní yìí mọ́ yẹn náà pè ní plurality wọ́n ní kò dúyè òun làwọn ṣẹ̀ṣẹ̀ ẹ nígbà máa ń pè ní ẹ̀sìn kí ni ẹ̀sìn àdáyébá bẹ́ẹ̀ sì ni kì í ṣe àdáyébá ẹ̀sìn àdéhùn àdélé ayé gbélẹ̀ náà ń pè ní ọ̀gbélẹ̀ rọ òní èyí tí ẹ fi àdáyébá èyí tí ẹ fi àbúwáyé ìjọba mùsùlùmí torí ẹ̀ tá a bá sọ pé tẹ́síníyà méjì òun náà ní ọlọ́run báwọn kan ti máa ń wí wọ́n ní ọlọ́run ni ìkan ni ló ń darí ìmọ́lẹ̀ nílẹ̀ tí ìmọ́lẹ̀ ti wà yìí wọ́n ní ọlọ́run kan ni tó bá di láyé tá a bá rí òkùnkùn wọ́n ní ọlọ́run míì ló ń darí ìyẹn jẹ̀mọ́nù ولو كان فيها إلهين اثنتين لفقدت لفقدت لفقدت ọlọ́run ní tó wáyé pé ọlọ́run méjì ló bá ń bẹ láyé ni ilé ayé ò ní rọgbọ wọn láì kò ní rọgbọ bí àpẹẹrẹ tábà sì lè ní dírẹ́bà méjì ọkọ̀ òun ọgbò ọkọ̀ òun ọgbò ìkan dìbò bí ìkan dìbò lọ́hùn ọkọ̀ òun ọgbò dírẹ́bà kàlà máa ní torí ẹ̀ tábà lè ní olórí méjì tó ń darí fámìlì kan náà fámìlì yẹn nìyí jẹ náà ó lè láti yọrí ọkọ òun ìyàwó ìyàwó òun náà lọ́kọ ẹnìkan tí ó jẹ́ baálé ilé yóò jẹ́ olórí ilé torí ẹ̀ Tòtòrí ìdílé lẹ́sì rí pé kí ọlọ́run ó pé méjì nílé ayé jẹ́mọ́ ilé ayé ò lè rọgbọ́ òun. Ilé ayé ò lè rọrùn ìgbẹ̀kùnlé wà nílẹ̀ ilé ìgbà ń pẹ́ òwúrọ̀ lẹ́yìn ìgbà ń pẹ́ ẹnìkan fà ló ìgbọ́rọ̀ fún So lórí ilé ló dá sí ká sọ pé méjì òun náà ni ọlọ́run eléyìí ò lè lọ. A máa ti sọ wípé ya sọ wípé mẹ́ta olólọ́ba aláàtúrò hánà ọ̀dọ́lọ́pù ní nínú àtúrò hánà kẹrí ọlọ́run ní ìnàlẹ̀dínà kọlu ìnàlẹ̀dínà kọlu rọ̀bùnà lọ ọlọ́ni àkọ̀ríkáfàrà lẹ̀dínà kọlu ìnàlá àfáàlùkù sàrẹ̀ ọ̀fẹ́ wà máa mi nù ìlà wà máa mi ìlà hun ìlọ́mọ́ ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé mẹ́ta lọ́kàn lọ́lọ́run mẹ́ta lọ́kàn lọ́lọ́run wọ́n ti ṣe àìnígbàgbọ́ sí òun ọlọ́run torí pé òun ọlọ́run ọ̀kan lòun ọlọ́run ọ̀kan ní ìpínlẹ̀ èdè torí ẹ̀ ló jẹ́ pé àìsí pé ọlọ́run méjì kámọ́tì wàá sọ pé mẹ́ta kámọ́tì wàá sọ mẹ́rin ẹyọ ọ̀kan òun náà ní aláwọ̀ tó máa náà wà sàálà eléyìí ló jẹ́ pé ìgbàgbọ́ tọ́lọ̀ ń dá ẹ̀dá lórí tó sì gbé àwọn ànábìsí dé torí rẹ̀ òun náà ní eléyìí.

àtàdùwà adam alayhi salatu wa salam ọlọ́run ìkànnà láti ló pa láti ọlọ́run bá fún ní ẹ̀yà adam ọlọ́run ni a sọ fún adam ó sùn à ń tẹ̀wọ̀ sọ ó dúkọ̀ jẹ́ ìwọ àti ìyàwó rẹ̀ ẹ máa gbé sáà lùjẹ́ náà ọlọ́run ìkànnà ni ó lé àwọn gbọdọ̀ ètò ṣe súnmọ́ ẹ jẹ́ bó ṣe wù yín ọgbà jẹ́ náà wọ̀dá àkọrọ̀bà àmì ìṣẹ̀dàrọ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ igi yìí ètò rẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run kan náà olódàwọn olóṣòfin olófi ìkìlọ̀ lélẹ̀ jẹ̀mọ́. Ànábì Adama alayhi salatu wa salam, ọmọ ìtàn náà ló sì, òun àti ìyàwó rẹ̀ Hawa àtàwọn ọmọ wọn. Torí ẹ̀ láti àsìkò Adama alayhi salatu wa salam, tó fi di àsìkò ànábì wa Núhù alayhi salatu wa salam, jẹ̀mọ́ gbogbo ọmọ ènìyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n ṣe ayé tí wọ́n ṣe ẹ̀mí nígbà náà, la ilaha illallah ní tí wọ́n mọ̀ nìyẹn ọlọ́run kan náà ni wọ́n mọ̀ wọ́n gbà lókè sẹ́yìn síbẹ̀ ti tọ́ sí òdodo àti allah ẹyọ kan tí wọ́n mọ̀ náà abdullahi bin abbas sọ̀rọ̀ bí yẹlọ́ àìlẹ̀ àdìsúnà òní báyìí ní adam wà ló aṣọ̀rọ̀ tó kúrú kúndùn alẹ́ tọ́kì ó ní láàrin ànábì adam àti ànábì wà lórí ó ní ẹ̀gbọ́ ọgọ́rùn-ún ọdún mẹ́wàá a millennium ló wà láàrin wọn thirty one thousand years ló wà láàrin adam àti lóhùn gbogbo wọn bẹ lórí ilaha illallah à ń gbọ́ ọlọ́run méjì gbọ́ kò sí tó jẹ́ bẹ́ẹ̀ à ń sin ọlọ́run méjì kò sí tó jẹ́ bẹ́ẹ̀ à ń sin ìkan ní ìlẹ́yìn ọlọ́run kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ẹyọ ọ̀kan tó tó òní ń bẹ gbogbo àwọn ànábì ọlọ́run tó wá láti lẹ́yìn láti àsìkò ádámọ̀ tó jẹ́ àsìkò núhù láìláha illallah ohun tí wọ́n ti lọ́lẹ́jẹ̀ bá mùsùlùmí lóṣù mẹ́rẹ̀ ilé ayé òfin náà pè ní òòṣà òtítọ́ ń pè ní ẹbọ òtítọ́ ń pè ní ìdánwò ọgbà ológun sí ó ti wulẹ̀ fún wọn. mo sọ nígbèrè bó ti rí nù. nígbà nẹ́bù wa ló wà ní sàlámù wa dé bànábì ló wù wá dé ló bá di wípé àwọn èèyàn kan nígbà àwọn ẹni rere tí wọ́n jẹ́ kó sì lò ní àwọn èèyàn márùn-ún àwọn àfáà dáadáa wọ́n máa sí wáàtí wọ́n máa sí ìfilọ̀ wọ́n máa gba àwọn èèyàn níyànjú wọ́n tún máa filọ̀ léde wọ́n wá kú nígbà tí wọ́n kú jàmá àwọn aráàlú wá ń wò pé kò ní dáa táwọn èèyàn ńlá èèyàn dáadáa yìí tí wọ́n lọ bẹ́ẹ̀ ká má máa rántí wọn wọ́n wá mọ èrè wọn tí ààyè fún wọn ti máa ń sábà gba fàájì wọ́n máa ń lọ́jú ó ò ti sin wọn ṣùgbọ́n bẹ̀ sí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọn tí wọ́n kù láyé tó bọ́ kú àwọn ọmọ táwọn náà bí táwọn náà sí láyé ó wá di àsìkò àwọn ọmọ ọmọ ọmọ àwọn ọmọ ọmọ náà wá ń lọ bí èrè àwọn ènìyàn márààrún yẹn wọ́n wá ń lọ tọrọ àdúrà níbẹ̀ ibi tí n tá ń pè ní ìṣẹ̀ṣe tó ti bẹ̀rẹ̀ nínú ìtọ́ ọmọnìyàn nìyẹn ọlọ́pàá fún wọn láti kọ̀ọ̀kan ní kẹrì nígbà lẹ́nu wa ló ń bẹ̀rẹ̀ sí ní pé wọn ẹgbẹ́ ti àwọn ẹni yìí èèyàn ni ọlọ́run nìkan ní ẹ ẹ kúrò níbi ẹbọ wọ̀tọ́ọ̀lù lẹ́tẹ̀gàrú ní ààrẹ ìdẹ́sẹ̀sẹ̀ wọ́n ní wọn lóhùn àá tí ó máa ń lé wọn kúrò níbi àwọn ọlọ́run wa ni wọ́n ti sọ àwọn èèyàn márùn-ún yẹn di ọlọ́run bá wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò fi ṣe ọlọ́run bá wọn. níbi ìdílé ìgbà pé pàtó àpò olúwa ní ìsàlátì wàsálà òun ni tán pè ní ẹ̀bọ ìbá ọlọ́run wa orogún táà ń pè ní kíríbù ìgbẹ́lódún bẹ̀rẹ̀ gbogbo ilé ayé ògbọ́n tó ń pè sí rú bí fọ́ ọdún hùwà ní ìsọ̀rọ̀ ìgbòsọ̀lá láìláha ìlọlọ́run òlàwọ̀ òyẹ́bọ̀ wọ́n sin ọlọ́run lọ́kàn ṣoṣo torí tọ́lọ́run dá àwọn èèyàn lé lórí nù ọlọ́run wọn máa falákùn jíjà wọlé íńsà ilá ìyá agodo ọlọ́run tó wọn dá àwọn àrẹ̀jọ ọdún bẹ́ẹ̀ ló wọn dá àwọn ènìyàn ilá ìyá agodo àfi kí wọ́n fi ìjọsìn fún wọn ọlọ́run nìkan ilá ìwà ìdú wọn ṣe ọlọ́run ọba ní ọba àṣọ ní ìjọsìn ọlọ́ni wà lákọ́dé bá á ti na fi kún lè ó gbàtí rọ̀súlá ọlọ́ni a ti gbérìde ní gbogbo àdúgbò rọ̀súlá àwọn tí wọ́n mọ̀ jẹ́ òjíṣẹ́ wa látàkó nóhù alayhi títí tí muhammad sallallahu alayhi wa sallam sánàdé dìde àníyàn òdún bá wà ẹ̀fọn akéde fún wọn tí wọ́n sin wọn náà nìkan lọ́pọ̀ ṣoṣo bọ̀ṣẹ́ ni bó tọ̀ sí gbogbo tí àwọn ọmọ ènìyàn máa ń sìn tán sílẹ̀ jẹ̀mọ́ tó látàrí tó ní wà ní ìtàkùn ọ̀sẹ̀lá onítàǹpé ni ẹbọ ló tó bẹ̀rẹ̀ ẹni pé èrè òun náà fi bẹ̀rẹ̀ èrè òun náà fi bẹ̀rẹ̀ ẹni ti pé dìde níyì àwọn èèyàn ò tí ì fọkúrò níbi tó máa fi èrè òun ìfọkúrò bẹ bẹ́ẹ̀ ni débi pé kódà ẹ̀ tó bá àdánwò yìí lára àwọn míì tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n lọ máa fi èrè wọ́n mọ àwòrán àfá àwòrán jẹ́rù wọ́n mọ àdúgbò wọ́n lọmọ ní tààrí jẹ́rù wọ́n lọmọ tọrọ àdúrà lọ́wẹ́ ní tí wọ́n ti jí wọ́n á lọ́bẹ̀ àyá jẹ́rù jẹ́rù jẹbàlítóró gbàdúrà mi jẹ́ǹta àtàgèrè àbẹ́lẹ̀ mi yóò mọ gbé pọ́tù àwòrán jẹ́rù yóò mọ gbé sígbàyà àwọn àṣẹ́kù kọ ìlànà ìbọ́lọ̀wọ́ orogún tó bẹ̀rẹ̀ láti pàdánù wa ní wà ní ìfọlásílọ̀pọ̀lá òun náà nìyẹn jàmá láti ìgbà náà wá ọlọ́run ti rán àwọn òjíṣẹ́ àwọn ànábì wa ìgbọ́dọ̀ ìwọ́n bẹ̀rẹ̀ sí ní rán wọn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ànábì ọlọ́run wọ́n wá fi ẹ̀tọ́ ọlọ́run lọ́kàn ṣoṣo wọ́n wá fi ilẹ̀ tí a ń pè ní ẹ̀tọ́ àṣà òfin mùsùlùmí torí ẹ̀dá o wọ́n wá fi ọlọ́run lọ́kàn lórí ẹ̀ lọ́lọ́run fi dá ilé ayé ló fi dá ẹ lọ́kùnrin ló fi dá ẹ lóbìnrin ló fi dá sánà ló fi dá ilẹ̀ ló fi dá odò gbogbo táàrí àti táàrí táàmà àti táàmà ọlọ́run dá lórí kí ni láìlára ìgbàgbà tó rẹ́ pé ọlọ́run bá pé méjì sábà ò ní rọgbọ bọ́lá ògùn bá ti fẹ́ sí sánà kó mọ ọrọ̀ òjò ìgbó fẹ́ sí sánà kó mọ fàyà èwo sọ́mọ̀ fẹ́ tẹ̀lé ní ọdún méjèèjì

wọ́n kò sí méjì tẹ̀wọ̀kéèdì òun ni ká ti ọlọ́run lọ́kan ṣoṣo pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run nìkan káfi fún ọlọ́run òun náà ń pè ní tẹ̀wọ̀kéèdì gbogbo ẹnikẹ́ni tí ò bá fi fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ jẹ̀mọ́ a máa ń pè wọ́n ní mọ́ṣíríkù olùgbọ́nà wa orogún a máa ń pè wọ́n ní káfíìrù kèsè rí aláìnígbàgbọ́ sí ọlọ́run tó tàwí ìpìlẹ̀ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun náà ní tàwí ìlú àrùn nàìjíríà yẹn ni ká nígbàgbọ́ lọ́kàn wa ká nígbàgbọ́ lórí ahọ́n wa ká nígbàgbọ́ lórí kìrìkì ara wa títí ọlọ́run òun ló dá sánmà o òun ló dá ilẹ̀ òun ló dá mọ̀nìyàn òun ló dá gbogbo nǹkan òun ló ń darí gbogbo nǹkan òun ló ń pèsè sí gbogbo nǹkan òun ló darí ayé òun ló darí òun ìgbà tó lè yàgbọ́dọ̀ sí ìfọ́nà òun èyí là ń pè ní tọ̀síìlú arúgbóbíyà ìjọba a gbọ́dọ̀ gbà wípé ẹnìkan bẹ tó dá sọ́nà àbí tó dá nǹkan a gbọ́dọ̀ nígbàgbọ́ fẹ́nìkan bẹ tó lè sọ òkè sílẹ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ fẹ́nìkan bẹ tó lè sọ dúdú ní funfun funfun ní dúdú àti ọ̀nà ọlọ́run ní ìdàlágbọ́n gbà bẹ́ẹ̀ tọ̀síìlú arúgbóbíyà ìjọba láti ìgbàgbọ́ fọ́lọ́run ipò ló dá gbogbo kò sí bẹ̀ ló ká sọ́nà ló dá ilẹ̀ ló dá gbogbo bá ló dá gbogbo àwo tí ò jẹni tó dá àfi Allah subhanahu wa ta'ala ọlọ́run bá nìkan náà òun ló dá ọlọ́run ọlọ́run mo bá rí gbogbo ní ṣé ọlọ́run ọlọ́run lòún dá gbogbo gan òun ló dá gbogbo gan tó sẹ́lẹ̀ ní tó dá nínú àyà mi ọlọ́run wa náà mi dá tàbí sí àròbí ọlọ́run kò sí ẹ̀dá kan lórí ilẹ̀ lẹ́yìn ni lálùjọ́ lórí lẹ́yìn ẹni lẹ́ranko ní ìlà àmàlá yẹn ti kùn wa ọlọ́run ní jíjẹ gbogbo rẹ̀ ọwọ́ òun ọlọ́run ń bẹ̀ ọlọ́run ti fi jẹ̀mọ́ èyí jẹ́ àkọ́kọ́ nínú ìgbàgbọ́ káàkiri rẹ̀ fún ọlọ́run bá títí ọlọ́run aláàbò àná òun wọ̀tà àìlá òun lọba tó ṣe ìkápá sẹ́mọ̀ òun lọba tó ṣá sẹ́mọ̀ òun lọba tó darí sẹ́mọ̀ òun ló dá àwọn ọmọ nìyàn òun ló dá òkùnkùn òun ló dá ìmọ́lẹ̀ òun ló dá táàmù àti táàmù gbogbo ẹ̀ aláàbò àná òun wọ̀tà àìlá òun nìkan ní nígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ ti lè fún àwọn ọ̀rẹ́ eré ìdí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tọ̀kí òun náà ní tọ̀kí lu alẹ́ òun ló gbígbà òun ní káwá fi ìjọsìn fún ọlọ́run tó dá wa ká sì ìjọsìn fún ọlọ́run tó dá wa ẹ̀ẹ́dí alákọ̀ọ́kọ́ tá a sọ tá a pè tọ̀kí lu nàìjíríà gbogbo ọmọ ènìyàn pátá ló pàdé torí gbogbo ọmọ ènìyàn àti dúdú àti funfun àgbà yìí pé làhálì kọ ìlọ̀lọ̀ wàlàmọ́ràn ọ̀sẹ̀ kọ ìlọ̀lọ̀ kò fẹ́ tó dá nǹkan àfi olúwa wa Allah kò ní fẹ́ni tí ó pèsè àti Allah wàlàmọ́dá bìrọ̀ ìlọ̀lọ̀ kò fẹ́ tó darí ayé tó ṣètò ayé tó ṣètò gbogbo tó ń bẹ àti Allah tẹ̀mọ́ ọlọ́run dá mọ́ lára ni ó dá gbogbo ọmọ ènìyàn lára ni tẹ̀mọ́ kò fẹ́ tó ìgbàgbọ́ lẹ́nu àti mùsùlùmí kódà tó fi jáwọ́ ẹlẹ́gbọ́ àwọn náà gbà bẹ́ẹ̀ àwọn kìrìsìtẹ́nì àwọn náà gbà bẹ́ẹ̀ olóòṣà òun náà gbà bẹ́ẹ̀ kódà tábàárọ̀ òwòyàn kan lẹ́yìn tó máa ń sọ wípé àwọn ògbà pọ́lọ́ ń bẹ̀ lọ́wọ́ yẹn náà fi wà àwọn kò wọ́n ní mọ́lẹ́sídà ètè ní wọ́n ní kò sọ́lọ̀ wọ́n ní kò sọ́lọ̀ jẹ̀mọ́ nígbà àdánwò bá wá dé òjò tó fi atẹ́gùn ó sì má lólé wọn ọ̀rọ̀ gbá ó god of mercy ọlọ́run bẹ̀rẹ̀ ẹni tó ń bẹ nígbà tó dá ìdókòó sọ ọlọ́run ni ètò kan yóò lékòó tó bí ọdún mẹ́rin kan sẹ́yìn òdìrẹ́ òdìrẹ́ kamẹ́lẹ́kí gbogbo ẹgbẹ́ wa wà flooded òsì tó lè gbé jìgbà àwọn páàkì mọ́tò omi wa wọnú jíìpù ẹni wá jáde nígbò rẹ̀ wá bọ́ sórí mọ́tò wọ́n á ah! wọ́n náà dákò sánú wa ilé òsánà orí ẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ jẹ̀má lè kó lè náà yàrá fún ẹ̀ náà fún ẹ̀ fún ẹ̀ lọ́kùn sánú ẹ̀ tá a bá ti rí ìṣe á rí ẹni tó ṣe ìṣe ẹrù ẹja àrẹjà tó ti gé kalẹ̀ ó lẹ́ni tó gèè àbí ó lẹ́ni tó gèè tàbárí ilé tí wọ́n kó kalẹ̀ ó lẹ́ni tó kọ̀ àbí tàbárí ọkọ̀ ó lẹ́ni tó ṣe tàbárí oúnjẹ ó lẹ́ni tó fi píẹ̀ ókè ó ti wọ́n já sí àwárí sẹ́mọ̀ àárí òkun àárí ọmọ ènìyàn àwárí kò lẹ́ni tó dáa ìjọba tó bá làtà yìí ìbá làtà yìí so ní àsìkò fẹ̀rẹ̀ àti ìbò fẹ̀rẹ̀ àwọn náà òun àwọn onílò orí burúkú yẹn ti dè wípé kò sí ẹni tó tàǹkà kò sí ọlọ́ọ̀ àti fẹ̀rọ̀nà ló bẹ̀rẹ̀ àpàwọn ànábì ọlọ́ọ̀ síwájú fẹ̀rọ̀nà àpàwọn ànábì wa ànábì wa ádámà ìbílíìs ìlíyàtọ̀ gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó ń sọ yín pé kò sí ọlọ́ọ̀ gbogbo ọmọ ènìyàn ti ilẹ̀ tọ́lọ̀ gbẹ̀ ẹni àkọ́kọ́ tí ó sọ pé kò sí ọlọ́ọ̀ òun náà ní fẹ̀rọ̀nà ìlódé torí pé

àwọn èèyàn ó máa sin ọlọ́run tó ló ń gbẹ̀yẹ tó bá níbẹ̀ káwọn yẹn máa forí ìjọsìn lóhùn nìkan. jọ̀mọ́ nínú ìyàlẹ́nu lásìkò bá ń lò lọ́ọ̀lì a wà ní pé ìgbàgbọ́ burúkú yìí ó ti spread káàkiri ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé gíga wa higher institutions táwọn kan ní kò sí ọlọ́run ẹ̀ ló bọ̀ wọn ní kò sí ọlọ́run jọ̀mọ́ lára burúkú àlè torí ẹ̀ tọmọ rẹ bá ti dé àbẹ̀lọ́ gbogbo ọmọ wa tá a rán lọ sílé ìwé ọmọ bá jẹ́ kí wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ ọmọ mi ò dé láti yunifásitì a ní dáàbì mi dáàbì mi mo ti mọ oore wa a ní kí lóore náà kò sọ́lọ̀ bá gbọ́kẹ̀lẹ́ mi àdé ìbáyé mi kò sọ́lọ̀ wọ́n kàn káàbù yín ni wọ́n lọ́nà pa fún yín nípa ọlọ́run kan bẹ pé kò sọ́lọ̀ ok sọ́lọ̀ bá bẹ sáàbì mi òyà ṣe mọ̀ pé fáànù ó wà bí òsì fáànù wà bọ́ọ̀lù ló wà tí bá rí fáàkì tẹ̀sán mọ́kè yìí ó wà lẹ́nu dádì mi wà mo rí ọmọ yìí wà ẹ̀rí mi fọ́ọ̀pù ọbẹ̀ wà òun nìyẹn lọ́ọ̀kan yẹn ọbẹ̀ nìyẹn tó dádì mi ẹ̀mọ́ ẹ̀kọ́ parọ́ fún yóò ibi tẹ́ ẹ̀ bá ti lè èyí sójú ẹ̀mọ́ pìlì bẹ̀ kó bẹ̀ tọ́mọ ẹ bá péré ìfún ìjẹ̀mọ́ kí ló fẹ́ sọ padà jẹ̀mọ́ irú ẹ̀ ti wà náà kiri o lórí social media ní àwọn ilé ìwé ẹ̀kọ́ gíga ìjọba báwọn ilé ìlú ma ó ti kàwé sọ́nù ó wà sáànù rẹ̀ tó àmà wọ́n náà wà ló látàrí kan ó mọ̀ sí ọlọ́run bẹ̀ ṣe gbogbo táà bá rí láàpọ̀ pé kò sí àwọn kan bí ìbẹ̀ àríwọ̀ a sì gbàgbé wọ́n wà ìkan nínú àwọn onímọ̀ nínú àwọn àpá àti lọ nìkan bí ọgọ́rùn-ún kẹta lánàbí fún rẹ̀ láyé òun gbà fáyé ló ló gbà ó wá pàdé àwọn èèyàn kan wọ́n tó bí hundred àwọn tí wọ́n nílò rí pé kò sí ọlọ́run wọ́n wá ń fi àfà sí ẹ̀ pé àfà ẹ̀rá pa òwe tọ́lọ̀ ń bẹ ọlọ́run tó rù àfà ni ọlọ́run bẹ wọ́n ní tọ́lọ̀ máa ń bẹ jẹ́ ká rí torí pé tá a bá rí kò sí àfà òfin àwọn eléyìí tó máa ń fọ́ ẹ̀wà fún wọn wọ́n ò gbàgbọ́ tó bá tó bẹ́ẹ̀ bí sọ pé mo ní tóun lóun bàbá ni ẹ̀ láàkà ìfẹ́ ẹ̀fẹ́ ta ni òun tó tàkùn yìí afá ni wọ́n bínú tí ẹ nílà ká yìí àwọn náà nílà ká yìí afá ni gómìnà rí ẹ̀ nílà ká yìí ẹ bá nílà ká yìí ẹ mú jáde débi náà ni tí ẹ bá ti wọ́n lè mú jáde mo gbà pé ẹ nílà ká yìí wọ́n bá ń wọra wọn pé à ń fíìlì ẹ̀ pé ókè ó ní sẹ́ǹsì nígbà tó bá ṣe tó bá làákàyè mu á lò ní làákàyè àmọ́ ká ní pé èèyàn mú sẹ́ǹsì jáde támítì ó mú jáde òtúndọ̀ ẹ̀ tí ó mọ ọkọ rẹ̀ jáde jẹ̀mọ́ ẹ̀yìn ẹ̀ láti mọ ojúwe rẹ̀ nígbà tó sọ̀rọ̀ yẹn nínú àwọn bíi sixty nínú àwọn olódo yìí wọ́n ní ah àwọn gbà ìsìlámù ẹ̀dá àti nílà máa bí ìsọ̀ tó jẹ́ tuntun àbá àti nílẹ̀ ẹ̀yọ́kù ẹ̀dó àbá àti ṣe ní ẹ̀mí wọ́n láwọn lẹ́mí táwọn bá lẹ́mí ni àwọn òní máa ṣayé àwọn ti kú lẹ́mí ṣe rí òkú ni yóò sọ́kọ̀ ti di òkú ni ẹ̀ lẹ́mí ẹ bá lẹ́ lẹ́mí lóòótọ́ ẹ̀mí yẹn ẹ̀mú jáde ẹ̀mí tó gbénu gbémi náà rí kó tó tàì pé ẹlẹ́mí wọ́n ní ti pọ̀sibù tí ò bá ti pọ̀sibù adájú pé òkú ni wọ́n lẹ́mí là wọ́n bá ti wúra wọn pé láì sọ̀rọ̀ dídí nígbà àwọn fọ́ọ̀tì tó kù àwọn táǹtì wọ́n gbà ìsìlámù wọ́n kàn án mẹ́wàá àfáàlẹ́ ìmẹ́wàá wípé wọ́n ti lọ ẹni jẹ́ ìbá ti rí ẹ̀ ìgbàgbọ́ àbí òkè ìdẹ́ mi ló bá rí èmi náà gbàgbọ́ àfáàní tẹ́ ní ọpọlọ àwọn náà lọ́pọlọ táwọn bá lọ́pọlọ ni àwọn olè àwọn olè àwọn olè máa tẹ̀lé báyìí àfáàní jẹ bá lọ́pọlọ lóòpọ̀ ọpọlọ yìí àfáàní ẹmu jáde lọ́wọ́ wọn wọn báyìí ìjẹ̀bọ̀n tí gbogbo ó ti gbà síláàmù nìyẹn torí ẹ̀ tó mẹ́ bá wá bẹ́ẹ̀ tó sọ fún ẹ wípé wípé iṣẹ́ yóò bá ti rí èèyàn lè gbàgbọ́ ó ń là káyìí náà nìwọ náà ó wà fún ní ìtàn tó náà gbàgbọ́ tí kò sì rí. ṣàlàyé náà ló pin ilẹ̀ orí ibú yẹn torí ẹ̀ tó jọ̀wọ́ wa gbogbo ọmọ nìyẹn pátá àgbà yìí pé ọlọ́run ó ń bẹ ó dẹ̀ ń bẹ lókè lókè lókè sánà bí mo sì mú bá sí àdúrà yóò fẹ́ wọn lọ sánà bí ẹlẹ́bọ yóò bá ṣe àdúrà òun náà wó òkè oníkálukú wa àgbàgbọ́ náà bá wá bẹ títí wà lókè sẹ́wọ̀n. torí ẹ ìgbàgbọ́ olùdíyà ìgbàgbọ́ tó lè fọ́nà ọ̀bà ni fọ́nà ọ̀bà ń bẹ bẹ́ẹ̀ àmọ́ tí ní abágbà fọ́nà ẹni tó gbéyàwó àlùjẹ́ náà kò gbéyàwó àlùjẹ́ náà kò gbéyàwó àlùjẹ́ náà tó bá gbéyàwó àlùjẹ́ náà ni ọlọ́run ò ní bí àwọn àná ó kù ti fi mọ̀ wá ní dídá wa ipò ọlọ́run bẹ ipò wọn ọlọ́run bẹ torí ẹ̀ á nígbàgbọ́ wípé sáǹpé tọ̀kídù olùhíyà tọ̀kídù ìbòdíyà tọ̀kídù ìbàdà òun náà ni ká fún ọlọ́run ọba ní ìjọsìn ká fún ọlọ́run lọ́kàn ṣoṣo eléyìí ni máa ń pè yẹn wọ́n lùjọ́ náà òun ni ìpín ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìtọ̀ èyí sáǹpé ní tọ̀kídù alòhìyà tọ̀kídù alìbàdà tọ̀kídù alìbòdíyà sáàfin ọlọ́run bá fi hàn kọ̀ọ̀kọ̀ torí délé ìjọba mùsùlùmí ìyẹn ló sọ mùsùlùmí di mùsùlùmí ká fi ọlọ́run lọ́kàn tó torí ìjọsìn ọlọ́niyá irú ẹ̀nẹ́sì ọlọ́ni gbogbo ẹ̀yọ́ mọ́niyàn òṣèbó tó rọ́bà fún òun ọlọ́run ọba yìí ní kẹ́ẹ̀sì alẹ̀ ní falápọ̀kù òun ló dẹ̀rí pọ́nlẹ̀ bí nàbí kọ́bìlì fún àwọn tó wá síwájú yìí ọlọ́run ló lòun dá wọn lẹ́ alẹ̀ tó ń tẹ́tí àkùn bẹ́ẹ̀ bá fẹ́ pálí ọlọ́run fẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run kan náà nígbà ẹgbọ́n sí òun náà ní ọmọ ọ̀lọ́ jẹ̀mọ́ tó ìjọsìn fún ọlọ́run lọ́pọ̀ ṣoṣo òun ni tó gbé ìjọsìn nílá ìlànà ìlàláhùn òun tó gbé dání fáwọn pé nítorí kéèrè àlùmùdíyà tó gbé dání ní ẹ̀jẹ̀ máa mùsùlùmí tó torí délé á sin ọlọ́run lọ́pọ̀ ṣoṣo gẹ́gẹ́ bọ́lá ti fi rán àwọn ànábì nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọlọ́run ní kúrú fún ọlọ́run ahad ọlọ́run ní wọ muhammad sallallahu alayhi wa sallam máa kéde gbogbo aráyé fóun ọlọ́run ọ̀kan ni nínú ẹ̀tọ́ òun ọlọ́run ẹ̀kọ́ kan ni allahu asamad ọlọ́run ní gbogbo ẹ̀dá ló rọ̀ mọ́ òun là á máa ń ro kàn lọ́sọ́dọ̀ rẹ̀ là ní ìfọ̀kànbalẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀ ọlọ́run kan náà lámìyẹ̀ níbi ọba tí òbí mọ̀ jù wàlámúyú lẹ́rí ọba tí ò bí ò bí wàlámúyẹ̀kú làwọn púpọ̀ wà náà jẹmọ́ ọba tí ò lálá fìdí ọtí lálá fìdí èyí náà ní ọlọ́run tó torí ìdílé tó jẹ́ pé káàkiri ọlọ́run aláàfin hánà owó àtàlá lóòrùn nìkan níjọsìn òun náà ní tọ́kí lu alẹ́ òdodo ìjìyà ìyẹn gangan ni tọ́lọ̀ torí ẹ̀dá wa sábà wá sọ ìjọsìn táàmù fún ọlọ́run òun ní gbogbo ìtọ́lọ̀ bá ti fẹ́ ká fẹnu sọ òun ọlọ́run bá fẹ́ ká fara ṣe òun ọlọ́run bá fẹ́ tó yọnu sí ká sọ ká ṣe jẹ̀mọ́ òun táwọn máa ń pè níjọsìn nìyẹn gbogbo ọlọ́run bá ti fẹ́ tó sì yọnu sí ní sísọ ni ní kíkiri ìyẹn nìjọsìn òun ọlọ́run bá ti fẹ́ ká sọ ká ṣe tí ó sì yọnu sí sísọ àti títẹ rẹ̀ eléyìí ni ìṣe ń pè jẹ́ fọ́lọ́ lẹ́ni tọ́lọ́run bá fẹ́ lásìkò yìí fún wa òun ní àlẹ́ tọ́ọ̀mù rọmọdọ́ọ̀n máa gba àwẹ̀ rọmọdọ́ọ̀n tọ́lọ́run fẹ́ nìyẹn ọlọ́ni ya yọ ilẹ̀ dínà àmọ̀nú ọlọ́ni yóò nígbà gbòdodo òfin láàrin fún ìyá òun náà bá ti ya wẹ̀ lọ́rọ̀ yẹn léyìn lórí àmọ́ kú ti máa lálẹ́ dínà ní kọ́pìlìkù ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́rọ̀ yẹn lórí àwọn tó bá síwájú yìí làálà ti tàkàkù fẹ́ni balẹ̀ fáyọ̀ wọn náà ọmọ iṣẹ́ ìdá ní kò ṣáárọ̀ pẹ̀lú yẹ̀sùn ọlọ́lẹ́yìn tó ti báyọ̀ bá nínú orí ogódó gbà wẹ̀ padà tó máa bá fẹ́ nìjọ náà torí ẹ̀ yẹ́sùn yìí pé kéèké kákìrò nìkan kákìrò

láìlá ìlọ́lá ọlọ́run bá fẹ́ ọ̀rọ̀ tó dáa wọ́n máa parọ́ ọlọ́run fẹ́ ó jọ sí pálọ́ jalè ní ìṣe ọlọ́run fẹ́ ó sì jọ sí pàṣẹ ìná ọlọ́run bò fẹ́ ó sì jọ sí pápáyọ̀ ọlọ́run bò fẹ́ bẹ́ẹ̀ ni kò jọ sí pámú òpó ní nǹkan kò fẹ́ ó sì jọ sí jẹ̀mọ́ pàṣẹ àgbèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàmù ìmúkúmu káàmù ń da ìlànà ọlọ́run tó fẹ́ bẹ́ẹ̀ ni kò jọ́nu sí jẹ̀mọ́ fásitìyàwó ó fẹ́ ó jọ́nu sí fábímọ ó fẹ́ ó jọ́nu sí fákọ́lé ó fẹ́ ó jọ́nu sí fáṣòwò ó fẹ́ ó jọ́nu sí fáṣe sùúrù fájèrè kárí èrè ọjà ó fẹ́ ó jọ́nu sí gbogbo tọ́nà bá ti fẹ́ pátá tó sì jọ́nu sí làbọ́n pè ní ìjọsìn òun á fẹ́ tá àmọ́ torí rẹ̀ ṣe àfihàn ọ̀gbọ̀n ọlọ́ọ̀nìkan nù ìjọba tuntun torí ẹ̀ ìta ń pè ní ìjọsìn máa máa fún ọlọ́run ọba nìyẹn ọlọ́run wọ́n ìdáhùn ìdáhùn àṣìlò ẹ ọlọ́run ní ẹ̀rọ wọn ọlọ́run ọba ní tí ìjọsìn tọ́ sí lódodo tí ò tọ́ sẹ́lẹ̀ ní àfọwọ́ ọlọ́run ìdáhùn àṣìlò ọ̀sán ni. arṣman rahim ọmọ oníjẹ ètò ọ̀rọ̀ lókè àbájẹ torí ẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ tó sọ bá ti lọ sọ́nà ọgbọ́n òdìfẹ̀sì mọ́sọ̀ọ́ ìṣe tó ló ṣe lọ́nà fọlọ́ ọmọ òṣìṣẹ́ tí wọ́n ẹgbẹ́ ní ọ̀rọ̀ mọ́ fẹ́ẹ́ sọ yóò tó bá dàbí ìṣẹ̀ fọlọ́ ọgbọ́n náà fọlọ́ ọgbọ́n dájú náà asàbùlà tẹ́ka asàbùlà kọ̀ọ̀kan sọ ìlú wa ìṣẹ̀ máa sọ ìwọ̀ àpẹẹrẹ àyílà káyè òṣèlú sọ̀rọ̀ àpò orílẹ̀ ìbò tó tẹ́tẹ́ nígbà tí mo gbẹ́sẹ̀ ní báwo lè gbogbo sọ ìjọba torí ẹ̀ àgbọ̀dọ̀ sọ̀rọ̀ dáadáa àgbọ̀dọ̀ sọ̀rọ̀ dáadáa gbogbo gbólóhùn kọ́ la lọ gbogbo òṣè mọ́là àwọn ṣe èyí ọlọ́run bá fẹ́ tó yọ́nú sílẹ̀ òní táàmọ́ ṣe òní táàmọ́ sọ afẹ́kúrò lé àmọ́ wà sí ọjà lára táàmọ́ sọ ẹni sọ bisimilá tó jáde gbọ́dọ̀ lé rẹ̀ tó bá tún mọ́ síbẹ̀ lọ bisimilá sọ̀rọ̀ kẹ́ntì wọn lọ máa lọ́lẹ́ hàlọ́ wọn fún wọn tẹ́lẹ̀ bí náà alábìlẹ̀ ni bá sọ gbọ́lọ́wọ̀ yìí àlùjọ tó bú èèyàn fún gbogbo ìgbà tí wọn tó fi tó bá kàtà ń kó kúrú ọ̀nà kúrò àwọn olùbọ̀rọ̀bì fádà bọ̀rọ̀bì náà tó ká sí òkú tọ́tọ́wọ́ òkú pa gbogbo ara ọ̀nà òfẹ́ àkọ́kọ́ wọ́n tuntun wọ́n máa tẹ ìjú pé wọ́n máa pé kan ní ìlẹ́yìn ọlọ́run ọlọ́run kò fẹ́ ọlọ́run kò fẹ́ gbọ́ kò bá ká bá ká bá wọ́n orogún jẹ̀mọ́ àṣà láti jẹ́ láti ẹ̀bá olówó da ìbẹ́lẹ̀ yóò mọ̀ gbèjà fún àbẹ́lẹ̀ bí olú tẹ̀síbá ánà òbí wo jẹ́ gbogbo eléyìí ọmọ àbò ìfẹ́rù ọjọ́ ni wọ́n yẹ kó lè gbọ́n ọmọ yẹ kó lè sọ ọmọ fún ọjọ́ ilé nígbà náà ọjọ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá fi lè nígbàgbọ́ ní òun ọlọ́run tó sì ṣe ètè rí tó fi àì nígbàgbọ́ sí nǹkan ní táwọn èèyàn jọ́sìn fún fún ní ìjọsìn lẹ́yìn òun ọlọ́run ọlọ́run ní pàṣẹ ìpàṣẹ ẹni ebi tí ó kún ọlọ́run tó kú èdè ìgbàgbọ́ lẹ́lẹ́ ó ti délé ìpínlẹ̀ ọjọ́ bá mùsùlùmí inú ọjà láwà ní ọ̀nà táwọn èèyàn bá bọ́lọ̀ wórogún inú ọjà ní ó pọ̀ bẹ́ẹ̀ nígbà náà ló ní ẹ̀sọ̀rọ̀ àlábì ní ẹ̀gbọ́ ó ní àhábò tí ó kọ́ ẹgbẹ́ náà àgbẹ̀sáàdì ó ní ààyè tọ́lọ̀ ní a máa ń bẹ̀rù mọ́síláṣí alákùnrin kan ládùúgbò wa ó ti fún ní ìbọ́lọ̀ bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ní àfà wọ́n lọ kí nù sáyà ìmọ̀ ẹ̀mọ́jẹ̀ ni wá kí nù kí ló dé àìrú bà ní bá wọn mọ́síláṣí tó fi kí ó sì ọ tó bá ti wọlé tó ọlọ́wọ́ darí jẹ́ ló bá ní ara àwọn òṣèlú alápàgídí àti òye bàbá wọn ọdún mọ́síláṣí bàbá wá níbi lẹ́nu àlá ó wá wò báyìí ó pọ̀ hánà rán bẹ́ẹ̀ ni pé dáàmà lẹ́ka jìbìrì ló yọ sí ló gba ipi ẹ̀ ìsìlámù tí ló yọ sí ló là ń kú mọ̀ ẹ̀rú wa ń bà mí rà tó sì kankan mà tó wá kírun tán tó kí ìtọ́lá ti rí ìtọ́jọ́ náà lẹ́yìn ló wá bẹ̀rẹ̀ sí ṣáájú àwọn abẹ̀rẹ̀ sí ìbọ̀ lọ wọ́n á ní wọ́n náà ní ìsìn torí pọ̀kàn rẹ̀ balẹ̀ tí ìyẹn bá bẹ nínú fòyà wọ́n ti wá ń tẹ́tù bí kan táwọn ń sá lọ láti mọ́ rí pọ̀kàn balẹ̀ torí yẹlẹ́ ìṣẹ̀bọ̀ mùsùlùmí tó rẹ́ pé inú mọ́kíládì ìfẹ́ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù gbogbo tá a bá tún pè ní mọ́sídìí ọkàn mọ́ba ẹ̀lẹ́ àdádùwá ní wọn gbọ́ ò ní ọ̀ṣọ́rọ̀ ìjọkọ́ àtùmákọ̀ wa ààyè tó burú jù òun náà ní àwọn ọjà ọjà ìjọba òun burú jù torí pé ní ọjà lẹ́ẹ̀dì máa rí irọ́ haúsá lẹ́ẹ̀dì máa rí irọ́ yorùbá lẹ́ẹ̀dì máa rí irọ́ ibo àwọn ọmọ àwọn lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn lẹ́wọ́ lẹ́kẹ̀ẹ́ lẹ́yìn túmọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ sí ilẹ̀ ìlà òfin wa irọ́ ló ti ń bà ẹja yìí ẹgbẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ̀ ten thousand mọ́ra ọ̀rẹ́ ló fi pa five thousand lọ́wọ́ àní ìgbà sọ̀rọ̀ inú ọjà làwọn èèyàn ti máa ń tẹ́só torí ọjà làwọn èèyàn ti ń tẹ́só jọ̀mọ́ ọlọ́dún tẹ́lẹ̀ mi ti gbé mi sí àá ọ̀dọ́ mi nìkan gbọ́dọ̀ máa wá gbogbo eléyìí ti rọ ní àní ìdìbò ilé ìjọba ọmọ ìṣèlú táwọn ti gbára lọ́lọ́run ọlọ́run ló gbá wa ó mọ táàjẹ ó sì mọ táàrí jẹ́ ọlọ́run ló ń pèsè àríṣìkí ọlọ́run ló ń pèsè ìjẹ́ imú díẹ̀ á lè bí àwọn ọjà míì wọ́n á nítọ̀ ẹ̀ lórí pèsè kẹsẹ̀lẹ̀ ní ọjà ẹ̀ pé wọ́n pe àwọn afá kọ́kọ́ àwọn afáàjọ wọ́n ka kùránì kùránì twenty kí ló dé wọ́n làwọn sọ kùránì ìpínlẹ̀ ìkó bálá na nẹ́bí sọlọ́láàbù àwọn èèyàn ń tajà lásìkò ọ̀dọ́lì bẹ́ẹ̀ ni kódà nígbà míì tọ́jà bá gbówó lérí àwọn aráàlú tàbí mọ́ wá bàdà lè ó wà bẹ́ẹ̀ nínú súnmọ́ nítorí mi wọ́n ní yára tó lọ́lọ́ ìwò òṣìṣẹ́ ńlá owó ọjà ti gbówó lórí o pàṣẹ èrè lánàá dákun báwa fi òté báwa fi òté lé owó ọjà báwa kọ̀ǹtró báyìí alábẹ́ni ìnàgbà máa wọ̀ nípa ọ̀dọ́dẹ́ ìnàgbà ń fi kí ọlọ́run ní máa ń dẹ̀lẹ̀ fún ẹ̀dá ọlọ́run ní máa ń ní kí ẹ̀ máa lówó bọ́lọ̀ bá dẹlẹ̀ fún yàn wọ́n bó o ní mọ̀ bó o ṣe rí bó o ṣe rí gbà bí tó ń gbé gbà o ní mọ̀ bọ́lọ̀ bá ti fúnlẹ̀ mọ́ nílẹ̀ mọ́ ọlọ́run náà ló mú wá bẹ́ẹ̀ ni òun náà ló ṣe méjèèjì torí ẹ̀ sọ àníbi ni pé à ń tẹ́só à ń so oúnjẹ à ń so fàró à ń ṣe àhàlẹ́ mẹ́ta ẹ kìíní kan èdè ni monday mo rẹ̀ báwọn sójà lẹ́yìn èdè ni ọjọ́ ajé tí màá ti wá lẹ́yìn tí gbogbo ọ̀sẹ̀ yóò fi lọ ní ta owó sékè fúnra rẹ̀ nìyẹn gbogbo lè yàtí yẹ̀ lọ́wọ́ mùsùlùmí ẹlòmí yóò kúrò lé rẹ̀ á ló ń bọ̀ sọ́jà àwọn abẹ́gbẹ̀ ti bọ́ á padà sílé á lẹ̀mí sàlẹ̀mí ẹgbẹ́ àwọn tó bá fi ẹsẹ̀ tó pọ̀ ọ̀nà bẹ́ẹ̀ òun ó sàlẹ̀mí àwọn ibẹ̀ sọ náà ilé yàtọ̀ pè ní síyárọ̀ ilé yìí ìfọ́lọ̀ wà òun ìbò gbogbo tá a bá tún pè ní ìjọsìn pátá ọlọ́run ìjọba ẹ̀ máa fún irun àpẹẹrẹ ni àwẹ̀ ìrànlọ́wọ́ lórí tí ẹ̀dá ẹgbẹ́ wa ò lè ṣe fún wa tádo lówó tádo lórí ire tábímọ tálẹ́bí gúngùn kò sí ẹ̀dẹ́ ẹgbẹ́ wọn tó lè tó lè ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àti ọlọ́run tábà wá ìrànlọ́wọ́ lórí ọlọ́run nìkan àmọ́ ọlọ́run sọ́dọ̀ ọ̀rọ̀ ìjẹ́ kan náà bí mo jẹ́ ẹ̀kẹ́ sàìn ọlọ́run lóhun nìkan ni kásì kásì wá ìrànlọ́wọ́ ìfúnlọ́wọ́ táwọn ọlọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run òun náà ni ká sáàdì ọlọ́run ká wá ìjọlọ tọ́jọ́ ọlọ́run ká burú kó mọ̀ ṣe wá kó wa kó wa kó wa kó ṣe wá ní ọjà ká mọ̀ ṣe wá lórí ìrìn nínú ọkọ̀ jẹ̀mọ́ gbogbo eléyìí ọ̀dọ̀ náà náà máa ń dájú rẹ̀ pọ̀. ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú tọ̀kí òun náà ni tọ̀kí fún ọlọ́run sí rẹ̀ ká tẹ̀ ẹ̀wọ̀n rẹ̀ kẹta nínú ọ̀rọ̀ tọ̀hìd òun náà ni tọ̀hìdù alhasma westpac ò ní pé ká fún ọlọ́run Allah subhanahu wa ta'ala ní àwọn orúkọ ọlọ́run sọ rẹ̀ ká sì rí ká kí ọlọ́run gárò yẹ pẹ̀lú àwọn ìròyìn tó fi rìn ara rẹ̀ àìsí ìbọ́lọ̀ jẹ́ ìròyìn nínú ìròyìn ọlọ́run á lè wùlé gbé ìwọ́n sàádà rẹ̀ ọba tó mọ pọ̀pọ̀ tó mọ gbangba ìrọ̀lọ́ ìfẹ́ tó lè bẹ̀rẹ̀ torí ẹ̀ ẹ̀yin ló lọ bá fa ti afẹ́ ìdàgbọ̀ ẹ̀ṣẹ̀ àánú mi mo fẹ́ bẹ̀rẹ̀ bísíǹnẹ̀sì kan tó ta tó da ẹ bá ìyẹ̀wò gbájú ẹ̀ ló lọ bá gbájú ẹ̀ ló lọ bá ẹ náà ní tọ́ ẹyẹ tí kò rárí wájú wá sí ọ̀hán kan áà ó ti rí ẹ bá ti bẹ̀rẹ̀ mọ́ ọmọdé ẹlẹ́wọ̀n ẹ̀ṣà bẹ̀rẹ̀ mọ́ 419 419 òun là pàm. Àlọ́bí fọ́ wa lẹ́kọ̀ọ́ sáà ló ń tètè. Bàbá fẹ́ jáwọ́ lé nǹkan tó tóbi nígbè sí ayé wa. Afẹ́ bẹ̀rẹ̀ òwò. Afẹ́ rí ní àjò. Afẹ́ níyàwó. Afẹ́ lọ́kọ. Àwa fẹ́ kí ìrìn àjò wa kó dùn kó lárinri kó lórí kó lórí ire kó lálẹ̀ kó láti bàríkà nínú. Àlọ́bí ní kalẹ̀ nẹ́sìn dára kalẹ̀ sọ́dọ̀ Allahumma ìwòlúwa mi èmi àti ẹ̀yìn àti ẹ̀dẹ́ ìwòlúwa mi ìhẹ́mi mo bá ìwòlúwa mi ní ọgbọ́n olùṣẹ́ta wọ̀sẹ̀ kí ló kàdé photographic mo wá agbára lọ́sọ́dọ̀ ìwòlúwa mi pẹ̀lú agbára ìwòlúwa mi fàáyì mẹ́ta dáadáa wọ́n ti àríkà mi fàdé nìkan àjò mo ń bèèrè lọ́wọ́ ìwòlúwa mi nínú ọlá rẹ tó tóbi fàáyì mẹ́ta dáadáa wọ́n gbọ́ wọ̀lẹ̀ àálẹ̀ èmi ò mọ̀ màá ń sàlámù ní ìwọ́n lọ́ba tó mọ gbogbo tó pa wọ́n sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀dá aláhùnmọ̀ olúwa mi ìfún kàtàlẹ̀ tó bá mọ̀ àna hádà àmọ̀rọ̀ wípé tí mo fẹ́ tẹ́wọ́ lẹ́yìn owó tí mo fẹ́ ṣe yìí obìnrin tí mo fẹ́ fẹ́ yìí ọkọ̀ tí mo fẹ́ ní yìí ìrìn àjò tí mo fẹ́ ní yìí tí mo fẹ́ pààrọ̀ owó tí mo fẹ́ ṣe yìí ayérúnlé yóò lóore fún mi níbi ní nínú ẹ̀sìn mi wọ́n máa fi níṣẹ̀mí mi wàá tó bá tó agorí ní ìpadà sí ìlú lọ́dọ̀ rẹ̀ pàkìdírí wuli tó mọ̀ rọ́ tèmi bí yóò rọrùn fún mi olúwa mi jẹ́pọ̀ rọrùn fún mi ní gbọ́dọ̀ tààlà àkókò bá fún mi fìdí yẹn ló gbà sí láàmú bẹ́ẹ̀ ni tó ti kírun wákàtí márùn-ún tó tó bẹ̀rẹ̀ òun yóò fi ọlọ́ ọjà báyìí àwọn ìgbésí náà máa ń fẹ́nu pàtàkì ah ètò ìpọ̀lọ ọjà sí àwọn tí mo lédè òun ọ̀pọ̀ àti mi ló ní bá mi ò abẹ́ ni bàbá ìyá náà níyàwó tó bá tó ìyàwó tí ó ní yóò mú kúrò nínú ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ ni ìyá máa ní ọkọ kẹ́kọ̀ọ́ ọkọ tí ó ní yóò kọjú ní kí ìyá rí orí lọ́dọ̀ lọ́dọ̀ ìyá náà àmọ́ wọ́n ibẹ̀ àmọ́ gbà bá ti sáájú ọlọ́run jẹ̀mọ́ pẹ̀lú pọ́nlù náà ní kọ́ wáyé fún olúwa ni ṣùgbọ́n wọ́n mọ̀ pé tọ́ mo fẹ́ dáwọ́ lè kò sówó lébẹ̀ fún mi ah ìsìrífù ni àánú wà sírífù ánì lákùnyà níyà mọ́jà pàdé tó bọ́ sẹ́lì líyàlẹ́ kẹ́yọ̀ kó wá ṣẹ̀ṣà oṣù olóore fún fún mi ìyàwó mi ìpèsè ẹ̀ fún mi ọkọ mi ìpèsè ẹ̀ fún mi owó mi ìpèsè ẹ̀ fún mi ìrìn àjò mi ìpèsè ẹ̀ fún mi tó mọ̀ràn sí ibi wọ́n yọ lọ́nu sí fún mi gbogbo ẹ̀rọ dáná àtàkì máa ń wí gbólóhùn ni báná bí ó bá rí ìyàjò ní máa ń wí àìkẹ́ náà wọn sọ ádà wọn kò ní gáàdọ̀ Abdullahi rọ̀bí ọlọ́run ti àlẹ́ mi ó ní kẹ́ẹ̀nà rọ̀sọ́lù láti ọ̀nà lọ́sọ́lá yìí wà nígbà ní ìtẹ̀fára tọmọ yìí wà nígbà tó wà rọ̀ sọ̀hánì ó bá nàbí máa ń kọ́ wọn ní àdúrà yìí bá nàbí fi máa ń kọ́ ọ̀dà sọ̀hánì ilé ẹ̀ka lè bá àwọn ìtajà lọ́jà lásán ọlọ́run ló mọ tó ti jẹ ó ń ó dorí ètò ẹ ó jẹ aláǹgbá ó jọ ọmọ ilé ghana ẹlòmí ìtorí tó kọ́ lè bá lè tàgé ní wíwá àwọn tó ń wò ní ẹ àwọn tó ń dáwọ́ ọjà wa no àdúgbà fọ́nrán wá rí ẹsẹ̀ ní láti tọ́ ẹni nìkan ẹ ájòlì sẹ́ni bá bọ̀rọ̀ ọlẹ̀ bẹ́ẹ̀ tó wà lára èyí ní ẹlòmí òbísì ni òṣìṣẹ́ ń lo òbísì tí ó dé torí ọjà yìí bẹ́ẹ̀ níbo là ń lọ táàrọ̀ kọ́ níbo là ń lọ táàrọ̀ kọ́ ìjọba mùsùlùmí tí Yorùbá ti ní torí ẹ̀ ìrẹ́lẹ̀ kẹta tàwọ̀kìtì yẹ òun ni ká fún ọlọ́run ní orúkọ rẹ̀ ìròyìn ẹ̀ ẹ̀rọ aláwọ̀ orúkọ ọlọ́run ó pọ̀ náà kòránì àwọn olóyìn ọlọ́run ó pọ̀ náà kẹwàá lè fún wa owó náà bá ń pèlè láàtò ní tí ò bá ń pèlè àníkù nínú orúkọ ọlọ́run arọ̀fúnán arọ̀fíìm alimọ́lì alikoto alisadam alimọ́mí alimọ́mí aliaziz aljabar olùlọ bẹ́ẹ̀ náà orúkọ ọlọ́run arọ́bí arọ́gbà bàbá lọ́wọ́ jẹ̀ tó wá tà ní wa ọlọ́run ní wọ́n ní láyé láti máa wọlé fífi lẹ̀. ọlọ́run ní ẹ̀rí àwọn orúkọ òun ọlọ́run orúkọ tó rẹwà ní òun ọlọ́run ló ní bí mo títí tó lẹ́yìn ọlọ́run ló ní orúkọ tó pé the most perfect name ọlọ́run ló ní kò sí orúkọ ọlọ́run kan tó ní ayẹ àwọn la máa ń láyẹ wọ́n pè lọ́gbà inú rẹ̀ ń dùn ó dàgbà pé wọ́n náà ọmọdé ní ẹ bá wọ̀ yẹn dùn àbí bẹ́ẹ̀ ni ọmọdé ní ẹ bá wọ̀ yẹn dùn wọ́n ní ah, ẹni yẹn bad èyí ọ̀la ni lọ́dọ̀ àwọn èèyàn kan rẹ̀ dínà náà ní dáńgòdì ní lówó ló owó rẹ̀ kò tẹ̀sán sọ lọ́dọ̀ àwọn èèyàn. wọ́n máa fi adé sáà. kẹ̀kẹ́ wọ́n máa kéde ó dáhùn yóò di sáà tó máa pè é the richest man in Africa òní dáńgòdì. owó dáńgòdì owó bíi gate owó Elon Musk ẹ̀ tó ní Twitter ẹ̀ tó ní Facebook owó tí àwọn èèyàn ní wọ́n ṣe owó dáńgòdì wọ́n ṣe ẹ̀bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn bá ń wọ́n lówó láyé iná ní ó lò sí wọ́n lọ́dọ̀ náà ọlọ́niyá yíwà ní aṣù ọlọ́ni gbogbo ẹ̀yọ́ mẹ́rin rẹ̀ pátá olówó yín aláìní yín ọ̀gá yín ọmọ sí ẹ̀yìn aṣọ mọ́lẹ́ fọkọ̀rọ̀ ọmọ yín lọ́gbà ọlọ́ni gbogbo yín pátá aláìní lẹ́jẹ́ lọ́dọ̀ wọn lọ ó lò sí ní lọ́dọ̀ wọn lọ. ẹ lọ́dọ̀ kódà kí yàn lówó kó jẹ́ the richest man in Lagos state yóò ní àwọn kankan tóun náà fẹ́ ní tí kò ní kí wọ́n tó sì ní kankan tó sì ní oye rí nìyẹn o oye rí ni wọn náà ń gbá dáni báyìí níbi tó ń wá yóò lè ṣùkú á sọ ọmọ ẹlẹ́ irúgbó ìlú lọ́wọ́ ṣé owó nìkan lọ́rọ̀ ni owó nìkan kọ́ ó mọ̀ pé ìsìláàmù ó jowó lọ àìmọye àwọn olówó tó ní ah, àfà àfà lẹ́yìn máa ń tẹ̀ ọ́ méjì ẹ̀rọ ni wọ́n máa ti ọdún kan sọ wípé ó tó bá tó bá tó tó bá fẹ́ ìyàwó bá tó bẹ òun fẹ́ wọn tó wọn kọ́lé fún wọn ìlú tó lówó dé ó ní wọn dé òkúta sí ìtàn wọn ẹ̀yìn mùsùlùmí ìdí máa rẹ̀ lọ́wọ́ tó ní ìyàwó tó máa ń pọ̀ àwọn ìyàwó àwọn gbà láyé táwọn ti sì dáńtà àbọ̀wọ̀n gbà wọn láyé káwọn ẹgbẹ́ bọ́lá ń pẹ́nu ọ̀dọ̀mọ̀lá tákọrọ bù dínà ìdáhùn kẹ́rẹ́ fẹ́ṣẹ́ wọ́n sáà fẹ́ dínà ọ̀nà àánú ní torí ẹ̀ ẹni kò tẹ́ni tí ó sọ yí pé òun ni argument náà òun lòun lọ́rọ̀ jù láyé kò sí jẹ̀mọ́ ọlọ́ni gbogbo ìpátá aláìníyí wa torí ẹ̀ olówó a máa ní ibi tálíkà òsì tálíkà a máa ní nítorí lówó òsì dáná gbọ́dọ̀ bó ti wà hù kò lè jókòó sí dá jókòó sí kò lè jókòó bẹ́ẹ̀ kò lè jókòó ní dá jókòó dá jókòó kò lè dá kòkòkò àbí kò lè dá kòkòkò tó bẹ̀ kó bá kòkòkò àwọn ẹ̀ka sì ń débẹ̀ tí kòkò sì dé wọ́n nítorí tí bẹ́ẹ̀ tó fi lè débẹ̀ ní tuntun máa fi lè débẹ̀ máa ní kólẹ́rà wọ́n lè ka àrùn one million fún tí ó ní ló bá débẹ̀ ìjẹ́ ìjẹ òun ò lè jẹ́ ẹgbọ́n àmọ́ jẹ tó bá ti wá ní àbí ọmọlọ́ bá ti mú wá rísìkù náà ní lákòótò dìbẹ̀ wọ́n ní dókítọ̀ wọ́n ní nutritionist tí ọ̀dọ́ pé ọ̀dá láàárọ̀ làjẹ́ gbọ́dọ̀ jẹ nìyẹn kò sì gbọ́dọ̀ yápa ẹ̀ ẹ̀dá kù nínú àwọn àtàwa alóníṣù kan balẹ̀ yìí hmm? oyè rí nìyẹn o gẹ́gẹ́ lè fi ọjà ọlọ́kọ̀ jẹ kọ́lọ̀ ṣe mí lólówó kí n jẹjẹ mọ́ sí pílíọ̀n gẹ́gẹ́ lájọ́lá ọmọdé òun tó bá dé yóò pọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ yóò tà lọ́wọ́ rẹ̀ yóò gbà lọ́wọ́ rẹ̀ owó dáhùn àlówó dáhùn àmọ́ owó ní gbogbo ẹ̀ kókó ọ̀rọ̀ náà ni wípé ọlọ́run fún wa ní àwọn orúkọ rẹ̀ ká fi láàgbọ́dọ̀ nǹkan lẹ́yìn ọlọ́run kí ló máa tàbí fẹ́ bí yá tí ò ní nínú àwọn ọba tí ń àrọ́síkù àrọ̀sáàkù ọba tí máa ń pèsè tí máa ń dáàbòbò ní òní ọlọ́run jẹ̀mọ́ àlìmọ̀ẹ́mìnù ọba alátìlẹyìn lọ́lọ́run alìjẹ̀báàrù ọba tó máa ń jẹ nípa lọ́lọ́run torí ẹ̀ kò sí tó bùkátà tí ò ní nínú orúkọ ọlọ́run lọ́lọ́run fi yẹ̀ǹda sápẹ́ orúkọ ẹnì kẹ́kẹ́ fún àdúrà àti orúkọ ara rẹ̀ ọba ní odò ìlú ni ọlọ́run ni ẹ̀kọ́ wọn ọlọ́run nìkan afẹ́ ìgbọ́lá Ẹlẹ́gbẹ́ máa ń forúkọ ìyá rẹ̀, yáyà rẹ̀ ti kú ààlọ́bí tàbí rẹ̀ máa ní àtàkẹ́ ọ̀kẹ́, ọmọ ọlọ́pàá mọ́jọ, ọmọ́sùn lọ́rùn ìgbà ọmọ yìí mo ṣe fọ́n tẹ́tẹ́ ìgbà ọmọ yìí mo ṣe fídọ̀mù ẹjọ́ gbèbí o. Bí ìyá rẹ̀ bá ń bẹ láyé, kò sí tí wọ́n lè ṣe tí wọ́n jẹ́ kíkẹ́ rẹ̀ kó lórí kó dàgbà sọ fún sí pọ̀ lágbàrẹ̀. Lágbàrẹ̀, ká yóò lọ bí tàrí àfá yóò lọ bí tàrí àfá yóò lọ forúkọ àfá yá ṣe kù tọ̀lọ̀mọ́ kí yá ṣe jọba tó rò àfá tàánù mi àfá àgbà mi ṣéwù ẹ̀là mi ẹgbọ̀n bálágbà àwọn tó àwọn tó wọ́n kúrò àmì ìlànà tó fi ọmọdé ṣe àdúrà ẹnu nìyà ṣe àmọ́ ti yà rí agit mi ìlàmí ìdàmí gbogbo àwọn ilé ìwòlè ìlà ẹ̀ nínú òdò tó wà wípé ìyá kan kò jọmọ kankan rárá jọmọ kan lọ ọmọ wa kú ìyá ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní parújẹ́ ìyá ẹ̀ wá lọ sọ fún ṣẹ́kà àkọ́kọ́ ní ìjìlá ní pé àkọ́kọ́ ìjìlá ní ó gbọ́ ọmọ kan tó bí ikú ti bá ọ̀bẹ̀ ikú wọ̀ ní wawa àkọ́kọ́ sì ní ikú wọ̀ ìlú wawa wọ́n wọ̀ ní bọ̀mọ̀ ẹjọ́ àkọ́kọ́ ìjọba ẹ̀ ní wá ikú káàkiri from street to street àdúgbò to àdúgbò wọ́n padà wá ń pàdé ikú gbogbo ẹ̀dí tó kù fi kà ó gbé sínú àpò àpò ẹja wọ́n á gbé kọ́ọ̀lù báyìí àbùkọ́ dìde ní ikú mọ̀mọ́ mọ̀mọ́ tí ò lọ́wọ́ kankan jọmọ́ kan lọ ó sì tẹ̀lé ìyá bá bẹ́ẹ̀ni ẹ padà wọ́n ní kú ní àbùkọ́ dìde sọ́ra rẹ̀ o sọ́ra rẹ̀ o wòlíì ọlọ́ọ̀ni ọ mọ̀lẹ́kọ̀ ọlọ́ọ̀ni wọ́n ti gbọ́ fi ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni fẹ́ o àbọ̀dà ṣé ìlú bá sọ̀rọ̀ báyẹn tó bá gba ìgbé ẹ̀ mọ̀ tó gba ìgbé àkówájábọ́ ẹ̀mí tó ti nígbà látàárọ̀ má jábọ́ nínú àpò ó wá lọ kó sínú àwọn tó ń bẹ sàárè pàbú pàbú lọ́ọ̀nì gbogbo àwọn ìtàn jẹ́gẹ̀dẹ̀gẹ̀ báyìí òun lẹ́nu bí ìtumọ̀ bẹ̀rù àwọn àfáà nígbà tí lọ àwọn ìdá orúkọ tó ẹ pé àlàáfíà ló bá fẹ́ yá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìbùgbé ọba lálàáfíà ọba lálàáfíà yóò dẹ̀ lóhùn ó ń bọ̀ ọmọ ń gbọ́ wa torí ẹ̀ àìpé kankan àfi Allah àìpé kankan àfi Allah òṣìkà ní ká pè òun nìkan lọ́wọ́ ń gbára lé òun nìkan lọ́wọ́ ń fẹ́ yìí bí òun nìkan náà nígbà gbogbo àìpé kankan àfi ọlọ́ọ̀bà Allah àti àwọn ọ̀gbọ̀n sáré jẹ̀mọ́ lọ́wọ́ ń kọ́ wa nìyẹn torí ẹ̀ tá a bá rírò àwọn èèyàn tó bá ti pé owó ẹgbẹ́ ìkankan àti ọlọ́run títà òfìdí ń bẹ lára wọn àwọn orí tó pọ̀ ló jẹ́ fìdí wọn nínú ẹ̀ ọlọ́run máa ń fi wọ́n tẹ́lẹ̀ ìmọ̀nà wọ́n lè máa ń lówó púpọ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú pé àjọyọ̀ ìjọba lè mọ̀ mẹ́rin ilé ẹ̀ka rí ọ̀pọ̀ ẹ̀wọ̀n ní fún nígbà tó dòdò wọ́n lè máa ń pèlú àmọ́ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ wọ́n máa ń kò sí ẹni tó ní ìfọ̀kànbalẹ̀ tó dàbí ẹni tó ṣe ọlọ́run lọ́kàn ṣoṣo bí tẹ́tẹ́ and trọ́kẹ́ ṣoṣo. Jẹ̀mọ́ tó bá lo tó bá lo owó lè fọ́ nípa kan bá lọ you má ìrẹ́álítì nìyẹn tó bá ní owó owó lè fọ́ nípa kan bá lẹ̀ ó lè fẹ́ fún ẹ ní kò lè fún ẹ ní ìfọ̀kànbalẹ̀. Tẹ́mi bá gùn kò lè fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ kò sí tó fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ àti kéwì láìláha ìlànà láti ọlọ́run mẹ́ta ṣoṣo orí bàtà tó wò fi ní máa dẹ́rù pọ̀ ọ́ jẹmọ́ ẹlẹ́bí ò mọ̀ lọ lálẹ́ lóhùn nìkan tó kù yóò máa wẹ̀ yìí yóò máa wọ̀ tó máa wẹ̀ yìí bàtà rẹ̀ ló gbóhùn ó ti dẹ́rù bà ibi tó tọ́lọ́ ọba rẹ̀ sínú tó bá ní ìṣọ́nà lọ́kàn ṣoṣo jàǹkárì wọ̀ owó aláǹtakùn kò ní dẹ́rù bọ́ tó bá dé ṣọ́ọ̀bù àwọn olóyìn àmẹ́ tó gbàgbé ẹ́ àwọn ẹ̀sán bẹ tí wọ́n mú lágbára lórí ayé tí wọ́n mọ́ ń sọ òkè dílẹ̀ tí wọ́n mọ́ ń sọ fífún di dúdú ọdún ti dé bí jẹ̀mọ́ ọ̀gá ah, ọ̀gọ́lọ́dọ̀kùn ó padà sílé ní kùtọ́gbà lọ tó bá lọ́mọ ọ̀dọ̀ ó lè tọ́ ọmọdọ̀ ìjọba ní ìlú ìlú ààbọ̀ ọmọdọ̀ lọ sí sọ́ọ̀bù rẹ fún mi ọmọ ọ̀dọ̀ ti gbọ́nà gbọ́n ti ẹ̀kọ́ bí ó ṣe ọmọ ọ̀dọ̀ òbí bí ó ṣe jẹ̀mọ́ mùsùlùmí ìjà gbára lọ́lọ́run ìjà dúró tọ́lọ́run Eja tó tọmọ ká sí ọlọ́run lọ́sàn ṣoṣo ọkàn rẹ ó balẹ̀ nígbà bíi ta bá jù dàbí tá a bá ń lọ sí mọ́ṣáláṣí àbá ń bọ̀ wá sọ́jà sí àmọ̀ rí àgbàdo táwọn ní dálẹ̀ táwọn wọn kankan ẹni yẹn ló fi ń kún olóòlówó lọ́wọ́ bóyá fà ní babaláwo ni ó lọ ra ìríkà ọkà bàbà méje ìríkà méje kó wá dà sí títí káàkiri títí ọ̀nà méje tó mọ̀ pé òsì rẹ̀ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ni owó mọ́lẹ̀ ìra torí ẹ̀wọ̀n tó jẹ́ òsì gidi tó bá ní ìkan bẹ́ẹ̀ lọ́nà lọ bẹ́ẹ̀rù tẹ́mọ́lẹ̀ kò fi tí ó ṣe ọ àwọn tó rọra máa bẹ̀rẹ̀ pé ẹ́ àgbàdo ilé ìlọ́nà yìí wọ́n dẹ̀ kí n tẹ́mọ́lẹ̀ wọ́n máa fàfi mi ìwọ àtẹn gbé bẹ̀ ẹ̀tún fún nǹkan yẹn ọlọ́run nìkan làbọ́ rí àìnífẹ́jẹ̀ ẹgbẹ́ wa o ti wá ń bẹ̀rù àgbàdo ẹ̀dàkùn ṣe àgbàdo rí bẹ̀rù lára lẹ́yìn ká tuntun kọ ẹ́ pàdé tó kì títún ni ìta àmọ́ jẹ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ tó a kì í bẹ̀rù àgbàdo ṣùgbọ́n àgbàdo bá ti jẹ àgbàdo hàn hàn hàn hàn wọ́n dàálẹ̀ báyìí àwọn ìmọ̀ bẹ̀rù ẹ̀ tó bá fi ń bẹ̀rù àgbàdo fún wọn dàálẹ̀ wọn náà ti di ẹlẹ́gbọ̀n sọ́nà òun bá ọlọ́dọ̀ nǹkan ẹ̀ẹ́mọ́lẹ̀ gbọ̀ngàn tó sì ọ́ òbí bí ó ṣe ọ ẹni bí bá lọ ó lọ lé ọ̀rẹ́ rẹ̀ àbó lọ síbi kan ó wá bọ́ bàtà lẹ̀ bàtà wá bọ́ bàtà lẹ̀ nígbà tí èyí jáde bàtà ọ̀tún òkò rí bọ́ bàtà òtì ah! ọ̀tún lè mìíràn ta ló ń lé ọgá àjù àdúgbò bẹ́ẹ̀ gbé bàtà rẹ̀ kọ́ tó bá sì rí gbogbo ọ̀rọ̀ bàtà àdúgbò mọ̀ ìwọ̀n tó bá lọ sí ájì owó ti bàtà ẹ̀kọ́ mọ́ṣáláṣí kàbà torí pé nígbà tí èèyàn bí èèyàn bí wọ́n mi yọ páàkì bàtà kalẹ̀ sọ fún un bóòlù gẹ́gẹ́ ẹlòmíjì ní ẹsẹ̀ rẹ̀ kò lóṣùwọ̀n tó tó bá ti kẹsẹ̀ bọ̀ lòun wọ̀ lọ́n tiẹ̀ ṣé àtàfin náà lélẹ́ yìí ò já pé ní lọ́nà ó ta àmọ́ bí ṣẹ̀ tọ́jú kò tó túkà àtàgìrì ìyọ́nú ajé ìyọ́nú àgbà àwúrẹ́ àgbàlagbà láti ṣe gbogbo eléyìí òfin dára ẹ láàmú ni gbogbo ẹnikẹ́ni tó bá ní òògùn ká ájò àbó ní gbẹ́rẹ́ ájò àbó ní àgbékọ́ ájò àbó ní àgbéjẹ ájò jẹ̀mọ́ orúkọ òun ó ń fa ìgbèkùn nílẹ̀ lórí in tó lò fún tó bá jẹ́ fún ọ mọ́bọ́ òní kúrò láyé àfi kí gbẹ̀kù yẹn kó ṣẹlẹ̀ sí ọ àmọ́bí ló sọ bẹ́ẹ̀ pé àlùjọ̀nú òun pẹ̀lú ẹ̀ fún àlùjọ̀nú pẹ̀lú ẹ̀ fún ẹni yìí yóò sì ẹ̀ níbi kan àwọn ọmọ náà ti rọ́gbọ́ kúrò láyé lẹ́gbẹ̀rẹ́ lẹ́lẹ́ nígbà mi yóò mọ̀ gbó kí ló ti bàbá ó kàn jí lójú ẹni ó kàn jí ní gbóni yóò mọ̀ gbó náà ni lókàn náà ti lọ àlùjọ̀nú àjọ̀nú wa gbà ẹlòmíì sì rí bóyá àárẹ̀ ni yóò fi sí lára ìdáàbò ẹja ẹja gbára lọ́wọ́ bá lè mẹ́tò fọ́pá yìí ọ̀tọ̀ nínú ẹlẹ́ nínú àwọn ọmọdé wọlé fún ẹgbẹ́ ìgbìmọ̀ náà gbogbo ìgbì ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ nínú òwò ọlọ́run tí wọ́n ṣòwò lọ́kàn ṣoṣo ìdáríkẹlẹ̀ ọmọ ámù ọlọ́run ní àwọn ẹni ẹni wọ́n mọ̀ bẹ nínú ìfọ̀kànbalẹ̀ wọ́n mú dadú àwọn gẹ́lẹ́ ní lọ́dọ̀ kò sẹ́ tó ní ìfọ̀kànbalẹ̀ tó tó ẹni tó ṣe ọlọ́run lọ́kàn ṣoṣo tó ń gbára lọ́lọ́run wọ́n fi ọlọ́run tó tuntun bẹ́ẹ̀ tó fún ọ̀tọ̀bá lè tó gbogbo ọdún mọ́tò àti ìrẹsẹ̀ láàbọ̀ ló wọlé ìgbàgbọ́ tẹ̀lé ọmọ ọdún ọkọ̀ tó kàn yàtọ̀ wọn fẹ́ wọlé ìyá àgbàlagbà ìyá ìwọ̀n gbẹ̀sẹ̀ tó wọlé wọn ní bisimilá ẹ̀rí kódà bàbí wọn parí ẹ̀ tí wọ́n bọ̀rọ̀ jẹ́ wọn ní bisimilá wọn lè máa bó kù ìyá wa jókòó dẹ́gbẹ̀ ẹ̀ wọ́n ní màmá wọn ọlọ́run jà á ti fẹ́ ẹ ẹtí wá sọ gbọ́dọ̀ nǹkan wá ní màbúrúkú kí ni tiwọn rẹ̀ ọ̀sán ní àbù ṣé ń wa nù àǹfà àti wa nìyẹn àwọn tó ń dá gbogbo wa àwọn tó ń sọ̀rọ̀ kalẹ̀ láyọ̀ wọ́n ní màmá ilé yóò ga ní láì lè ká ní ìyàwó àwọn mi lábòkè ọmọ mi rẹ̀ ọ̀yà àtúbẹ̀rẹ̀ ẹ̀yìn kẹ̀kẹ́kì àwọn àwọn ìṣúná làwọn àwọn àìní àìsí ọlọ́run lọ́kàn ṣoṣo òun ló jẹ́ káwùjọ wa kó rí bó ṣe rí lẹ́gùn wọ̀láyì gbogbo ìlú àwùjọ ilé tí ò bá ti fi aláà lọ́kàn ṣoṣo kò ní sí kọ̀kan balẹ̀ bẹ̀ ewu láàrin àná tèmi tí rọ̀mọ̀dánì wọlé ẹ̀rù tí kọ̀kan balẹ̀ dé wọ̀ àwọn èèyàn rìn lágbo mẹ́ta òru confidently láì sí kí ní kankan ojúmọ̀ láti ó mọ̀ wò hànà hànà báyìí náà àwọn kan bẹ tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wọ́n fẹ́ gbajú bẹ lọ́wọ́ rẹ̀ àwọn kan bẹ tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ wọ́n fẹ́ gbórí èèyàn wọ́n fẹ́ pààyàn wọ́n fẹ́ lo pàṣẹ èèyàn wọ́n fẹ́ fi ṣògùn owó gbogbo tó ń bì nìyẹn kò bá dé ìgbùsára nígbà gbogbo ọlọ́pàá lọ sí àjẹ́ ẹgbẹ́ ìlọ́wọ́ wọn wọ́n èfẹ́ wọlé mọ́ tó fẹ́ kò sí àtọ̀ láàrin ní ọ̀sán àtọ̀ omi nínú Saudi nínú Mọ́kà nínú Mọ̀dínà kò sí àtọ̀ ó gbé ọlágó jálè wọ́n máa mú ọ owó ojúmọ̀túmọ̀ rẹ̀ bàbá lẹ́gbẹ́ẹ́ ṣùgbọ́n àpẹẹrẹ ní àsìkò rọmọdán ìwáyé alábìnrin mọ̀ sọ́mọ rọmọdán ìbáná sábà tí ẹ bá ń gba rọmọdán tó gbà pẹ̀lú ìgbàgbọ́ nínú ìdẹ́kùn ṣoṣo ọlọ́run tó fi retí èrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó dàrú tí rọmọdán ìbá ti wọlé ìgbàgbọ́ wọlé ìfọ̀kànbalẹ̀ ó wọlé àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bàbí ìrọ̀bá lówó lọ́wọ́ next door sí ẹ tó jẹ́ mùsùlùmí ẹ̀dàkùn tó fẹ́ gbàwẹ̀ ní méjì tí máa ti jẹ́ parí ní ó pù ọ́ ó pù ọ́ ó láti kò sínú ẹ̀dàkùn tó fẹ́ sínú ní ó pù ọ́ kó ìgbà wo oṣù kan pé kò sí kankan tí ó ti ọmọ ìlú gbọ́ ọlọ́run lára àpẹẹrẹ ìkútàgbọ̀tàn ọlọ́run ìjọba ọjọ́wọ́ wa ò ìjọba wa ò pàápàá jùlọ wa tá bẹ ní ọjà àbádìí sọ fún wa ò ó ní wàṣà olùbí kan ó ní ààyè tó burú jù àti wàá kó wa òun ní ọjà torí gbogbo aburú pátá ló wà nínú ọjà ká jàmbá ká parọ́ ká jalè ká pààyàn ká tẹ́ṣó ká tẹbọ gbogbo ẹ̀ pátá ká gbára lé ìfẹ́ mi lẹ́yìn ọlọ́run inú ọjà ló bọ̀ tó bá rí bí àwọn akájẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àmójútó ìmọ̀ ni wọn. ká má torí dáàjẹ ká má ba sáàjẹ jẹ́ ní ọjọ́ ọ̀la àwọn ìyanu abẹ́lẹ́ ọmọ aláǹdá subhanahu wa ta'ala fi ẹsẹ̀ wa gbọ́lẹ̀ fífífí lórí ìlà ولا لا حول ولا قوة إلا بالله

القرآن هذا أبو بابا نواجه الإمام من مالكاي أبو بابا يريد كل ما أدلنا من بابا ما هو النوا أتمنى بيرانتي أتمنى عليه من بابا نبيه وأدلنا أدلنا من بابا ما هو النوا dada tó lọ́wọ́ ìdàgbé ṣe fún yí àti tí àǹfààní lè rí àgbélọ́wọ́ ìdàgbé ẹ̀kọ́ pọ̀ lórí tó lè kọ́ dà tó ń sọ̀rọ̀ àwọn ọmọ yìí lẹ́sẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀rọ wa àwọn àtijọ́ wọn tí wọ́n ti fẹ́ wa lẹ́kọ̀ọ́ ní èyí wọ́n bá wa ṣe àlàyé lè tó wọlé dáadáa pọ̀ láwọn àtijọ́ ìwé ilé ìtúwò yóò wà ní àyíkọ́ wa. ó wá kó sọ ọba ìkó wa báyìí àdúgbò ilé wa ẹ̀kọ́ tó ti lẹ́kọ̀ọ́ ní ti ọ̀pá ọ̀pọ̀ lẹ́yìn ìṣọ́lá àbí ọ̀pọ̀ ṣoṣo àti pàpà kíyè ní pé ilé nìkan ìrọ̀jẹ́ tí ó mùsùlùmí ìrọ̀jẹ́ tí kí nínú kódà tó ń ta ọ̀ṣẹ́ yìí ọlọ́run ṣe láwọn òṣìṣẹ́ wa táyé láti wá lẹ́yìn ìdáṣẹ́wó àyẹ̀kọ́ ọ̀rẹ́ sílá nígbà tí ìlànà ìṣẹ̀lẹ̀ wọn àmì ìṣẹ̀lẹ̀ ńlá. kódà tó yí ìṣọ́lá padà pọ̀ sí ọlọ́run ṣe sọ àwọn ìwé ìwé kẹta rẹ̀ láti orí àwọn òṣèlú síwájú ìlànà ìṣẹ̀lẹ̀ wọn àmì ìṣẹ̀lẹ̀ ńlá ẹni tó bá ti ṣe ẹ̀sìn tó ní kàwáṣe yìí wọ́n dàbí kí lóògùn fún àwẹ̀ wọ́n sì lọ sí ó kí lóògùn bẹ́ẹ̀ lọ ìjọ ti wọ́n tọ́rọ kò sí làá kọjọ́ rẹ̀ ẹ́ kò sí làá kọjọ́ rẹ̀ ẹni bá bó tí mo gbé kí ni wá kó mẹ́kọ̀ láti àlàyé tó wá ẹ bàbá yẹn ti fi dáì ẹ àti yóò kọ ṣé ò kò ní túmọ̀ ọ̀pọ̀ àwọn ọmọdé rẹ̀ kò sí ní túmọ̀. ìwé ẹ̀kọ́ tó fi ní sọ́dọ̀ lọ ẹgbẹ́ kí ni lọ́sẹ̀ àwọn èèyàn tí ẹ tí ò ní lọ sí túmọ̀ àwọn tẹ́sí bá dé wọ́n mọ ipa ọ̀rọ̀ sí ayẹ ṣe wọ́n tẹ̀ bá burú lápò abẹ́ ẹ́ torí náà kọ́ wọ́n gbélé pátápátá nínú ìyàtọ̀ sínú àti sàálẹ̀ àdókò láyé yìí wọ́n lè tẹ́jú pẹ́rẹ́ tẹ́jú gbọ́ pẹ́rẹ́ àtúnṣe lọ́pọ̀ sí wọn nípa ẹnìkan ń bọ̀ wá tí ó ta wà yíwá sọ̀rọ̀ kan ṣe wọn àǹfààní òṣùn wa òṣù àǹfààní láti kúrò ní wíṣẹ àbí sókè àbí sílẹ̀ láti kúrò ní pé wọn tá ṣe ọjà ló ká ní ti jẹ́ ọ̀dọ́ ṣe ní pápó ló ká ní jẹ́ ọ̀dọ́ ṣe tó ní tó wa

ó ní apalábọ̀pọ̀ ìyàwó kó yẹ wípé olóńgbà sọmọ olóńgbà bẹ̀ olóńgbà sísọ a ní ohun ní bíyà ìjẹ́ ẹ̀sọ́ yìí ẹ tú àwọn ṣàlàyé ẹ̀ ní àdáyọ̀ àti pàtàkì ẹ̀. Náà alhamdulilayi wa salatu wa salam wa rahmatulah. Nẹ́sọ̀sì Tọ̀fíìdò Olùdíyà. Àdẹ́nu àlàyé Adékúnyẹ wa pé òmùdára ni Tọ̀fíìdò Adébíbáàdà àti Tọ̀fíìdò Alẹ́gbòdìyà. Ìtí wọ́n pè ní ìbádà òun ni gbogbo tọ́lọ̀ ń bá ti nífẹ̀ẹ́ sí ó sì yọrú sí nínú ọ̀rọ̀ àbí ìṣe àrẹ́fẹ́ ká ṣe ó sì yọrú sí ìṣẹ́wà tí sáà ń pè ní sọ̀rọ̀ nínú ìyẹn. tí wọ́n rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti wá ṣe ìjọ ìṣẹ̀lẹ̀ tọ́lọ̀ àpẹẹrẹ òun ni ààwẹ̀ ààwẹ̀ tá ń gbà ìṣe tọ́lọ̀ ń fẹ́ tó sì yọrú sí i láti gbọ́dọ̀ gbà ọlọ́run nìkan làwọn gbàwẹ̀ fún So can't say just wọ́n bá sọ mí lẹ́nu wọ́n bá sọ pé àdúrà gbọ́ àdúrà mi wọ́n bá yẹyẹ mi ọ̀hẹ́ àti ń gbàwẹ̀ fún ojú àwọn èèyàn nìyẹn so ká ṣe ìjọsìn fún lọ́ọ̀ nìkan òun ni ká má sí nǹkan a tó ìní tọ̀gídù alẹ́rùbíyà tọ̀gídù alẹ́rùbíyà tọ̀gídù alẹ́rùbádà ó jẹ́ pé tabalẹ̀ tó kírun tí lówó kìlò fún ṣéwù ẹlòmí ò gbé fọ́tò ṣéwù síwájú nílá òmí ò gbé kọ́rù àní à tó o bá ti gbé fọ́tò rẹ̀ síwájú àti kó o gbé kọ́rù o òun ò lè kírun irú ẹni bẹ́ẹ̀ kò ní ìta òkè ìlò ìbájà ọlọ́run nìkan là máa ń lè fún òkè ìlò ìbájà ọlọ́run là máa ń ṣe fún ọ̀rọ̀ ló fẹ́ sọ o fẹ́ fún lówó o fi ràn lọ́wọ́ o fẹ́ fún nímọ̀ràn o fẹ́ ti wá o fẹ́ ká gbogbo tá a bá ti fẹ́ ṣe tẹ́lọ̀ ń fẹ́ tó sì jẹ́rú sí wọ́n ṣe ń gbogbo ọlọ́run nìkan eléyìí tá a ṣe lè tọ̀kí ni àlòògùnbíyà tọ̀kí ni àlèìbádá ẹ̀tọ̀kí ni àlòògùnbíyà àlèìbádá wọ́n lọ́la máa ń pè ní tọ̀kí ni àlòògùnbíyà. Ìjọba àgbà kọ̀ àwọn tó ti dé wa báyìí, nǹkan tí àwọn onímọ̀ sọ. Ìmọ̀ tó bá jẹ́ láwọn ìpèsè ẹ̀kọ́ tí wọ́n kọ́ àgbọ̀nà ìṣẹ́ pẹ̀lú ọkọ̀ àti tó wọ́n lẹ́nu wa. Àti pé ẹ̀sìn bá wá rí mi, àti tó yà gbé torí ẹ̀sìn ọ̀nà ìjọba àrí lẹ́kọ̀ọ́ mi. Ẹ̀sìn lè wá ìṣe nǹkan tó ọmọ ìdí ìyàn máa rọ lọ́wọ́ ara rẹ̀ fún rẹ̀ rẹ̀. Ọlọ́run àtọ̀ pé rúṣù dáadé wọ̀nà ìṣe nílà wọn Nàìjíríà. Bí Atla yẹ kó na lòdì máa jẹ àná lọ́ọ̀ ní oṣù tó fi kà àná lọ́ọ̀. Ọlọ́run fi láwọn ṣe wọn sáré wọ́n sára ikú àwọn oúnjẹ sí. Kí ló tó lè ṣe wọn wá sí ẹyẹ, ó wá bàbá sí àwùjọ àyè fún ọmọ ìdí ẹ̀bọ̀ kan lọ́yà àwùjọ ẹ̀yìn nǹkan tó ń pè ní ẹ̀sìn kọ́ ọ̀pọ̀ sí o alùpàdà orí ọjà yóò náà pèlè náà kọ́ yóò náà yóò tó pèlè kẹ́ẹ̀kọ́ o ìwọ́n ti pèlè òwú tó náà pèlè ọlọ́run pèlè bẹ́ẹ̀ pèlè sí fún wa àti àrùn sọ̀rọ̀ àìlèwọ̀n Ọlọ́run wa ti pèlè sí,

wọ́n ti ọ̀yọ̀ sí káńtà tí káńtà yẹn tán wọ́n wá jà káńtà àti kó káńtà ọba àjà ilẹ̀ síbẹ̀ ní pé ẹ̀kọ́ tí mo tán dé tí ọ̀yọ̀ sí àjọ ìgbà alhamdulillah ṣùgbọ́n kọ́kọ́ da ká bí àwọn tó ń da ilẹ̀ síbẹ̀ ló ń pé torí kí ni tó bá pé nǹkan tí tí ò bá ti ní ṣe pẹ̀lú nǹkan pè ní ògùn abẹnú gbọ̀ngbọ̀ tó bá pé wọ́n ṣe ní ṣe ògùn abẹnú gbọ̀ngbọ̀ á eléyìí ó ti fi ẹ̀gbọ́n o ó ti fi ẹ̀gbọ́n jọ̀mọ́ ní ìbá ṣọ́ra gbogbo fún ẹ̀dún ṣe múlẹ̀ ìjọsìn yóò bàjẹ́ àwẹ̀ yóò bàjẹ́ ọlọ́run nígbà èrò ọlọ́run nígbà wípé á gbára lé ìlọ yẹn bóyá ẹni bá láníyàn bóyá tó ń bù bẹ́ẹ̀ yìí kó lè bá lè tà lọ́nà ló fi jù síbẹ̀ kó lè bá lè tà lọ́nà pé èrò lè wá wọ́n lè bá ara jà ló ti ṣe bẹ́ẹ̀ ó tọ̀ kẹfọ́ kò ta ẹgbẹ́ àti ẹ̀sìn kẹfà èrò ẹni ẹ ti gbé gúnù eléégún òfin wà lè jẹ náà kò ní lè ọdún ọlọ́run àwọn tó yẹ pé wọ́n gùn fẹ́ láti lè fi pa kòkòrò àbí fún à fún ẹ̀sán ní fún ètò ìlera ni àbí kẹsàn-án kò sáà burú bẹ́ẹ̀ àbí láti lè fi dín òórùn yẹn kù òórùn ẹja ni àbóòrùn ẹran ni wọ́n fi tán bà ló tẹ́bù yẹn kò sábòrú àmọ́ wọ́n bú bẹ́ẹ̀ wípé àwọn àlejòónú wọ́n má bà wá ìyẹn nìyí lámbà ni ìjọba ẹ̀bọ́ ni òun nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n bú bẹ́ẹ̀ wọ́n lè ba lè tà lọ́la eléyìí náà ẹ̀bọ́ ni wọ́n bú bẹ́ẹ̀ wọ́n lè ba lè fi àwọn àlejòónú wá wọ́n wá mú wọ́n bá wọn jù ṣọ́ọ̀bù mú eléyìí náà ẹ̀bọ́ òun náà ní eléyìí ẹgbẹ́ bá tì wọ́n sí ẹgbẹ́ bá ní ìyàwó àtẹ̀yìn nìyẹn Àwọn tí ẹni sọ ìjọ máa rí dáadáa. Wọ́n bá ti fún pé àwọn máa ti fún káàtà dáadáa wọn ti fún wọn ti mọ́. Wọ́n máa rí bọ́ọ̀lù fún káàtà báyìí. Wọ́n máa dá sí ọ̀sí ìgbò káàtà ẹ̀. Ní ọbí lílẹ̀ ní ogun jẹ́ pọ́pọ̀ wọn tí ó máa bú sí dáadáa. Ilé iná kan, ẹgbẹ̀ta wọn ní mọ̀ sọ ni ẹ̀ka bẹ̀rẹ̀ kàbìlà sí. Ó yà kí ẹ̀lọ́ àyẹ̀fọ́ sọ pé àti yàrá tó alábùrẹ́lẹ̀ mẹ́ta àti àbúwá ní ọba méjìlá ìfúnlá ọ̀nà tí ìlọ bá bá dípò fún ìtọ́wọ́ olè. Àlọ́bìnrin ká máa kìyànjú tó jẹ́ àtúnyàwó àtàbátì ẹ̀kọ́ báyìí alẹ́ ìrọ̀bá ẹ̀kọ́ ti tó kó fẹ́ fún wa àtàbátì ẹ̀kọ́ yìí káàkà bọ́ ájẹ́ta lè tà lọ́la àlọ́bìnrin lè kọ́ síríkò ni. Àlọ́bìnrin tó yà nínú àwọ̀ èèyàn kọ́ kò jẹ́ tí kò lè fi máa tẹ̀lẹ̀ sínú wa ọ̀nà tí ìlọ bá ṣùgbọ́n náà wẹ́dà wọ́n bá ń dojú òfin fi ní ìgbára lọ́dọ̀ òní tàbí wa kárí sọjà tó lè ní àtìkọ́ káta ní ẹ̀ẹ́kà máa lọlé ìdá máa tàlọ́lá ìsọ̀rọ̀ ṣùgbọ́n kọ́lá ìfi òkú lè tọ́jọ́ lẹ́kọ̀ọ́ wa ẹ́ ká má kí yẹn yẹn ni ká má sọ yẹn ni ẹjá pàtó ìgbàwá tó fẹ́ ọlọ́run ìgbà wọn ní ṣàgbà wọn á fi ọ̀tọ́ yìí káta lọ ẹ̀ka ìgbìyànjú òjì o a ní ìlọ́sẹ̀ tó sí ìyẹn èrò pàwọn ìyẹn ẹ̀dùn ìwọlọ́run ẹ̀kùn ìyẹn òkùnrin àgbáwọ́dún ọlọ́run àti alhamdulillah dúpẹ́ sí wọn ṣe ìtura tí wọ́n jẹ́ wọn sí ìpàdé tí wọ́n fún ìṣẹ̀lẹ̀ wa tí wọ́n lè tọ́jú rẹ̀. èsì tó pọ̀ jù òun náà ni àwọn ṣe ìpàdé wọn àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀. oríkẹ́ àwọn ilé ṣẹ̀ríà. الحكم عن الشيء Kákọ́kọ́ máa gbé ìdájọ́ lẹ̀. Kákọ́kọ́ mọ àwọn kíni nǹkan yẹn. Lóbi já sí pé tí ṣéèkì ti sọ yẹn ti sẹ́mi lọ́nà. Tá a bá rí nǹkan kákọ́kọ́ béèrè. Kíni ìdí fẹ́ẹ̀ fi ṣe kíni ẹ̀? Ìkáfẹ́ òun náà máa sáré gbé ìdájọ́ láwọn yẹn Ó lè túmọ̀ kó má jẹ̀bọ̀ ó súnmọ́ kó má jẹ̀bù ó súnmọ́ kó jẹ́ pé tí àwọn ṣẹ́ẹ̀kì sọ yẹn tó di ẹ̀sẹ̀ ká máa fún àwọn èèyàn ní ẹ̀sìn ká máa fún àwọn èèyàn ní ẹ̀sìn tó gbogbo nǹkan kọ́ náà láà máa gbé lórí ẹbọ tó ọlọ́run kó má ṣe ìfẹ́ ọlọ́run. Àwọn ìjọba ìjọba sí àwọn ọ̀pọ̀ ìwà sọ. Ó yẹ pé ìwádìí lẹ́yìn lórí ọ̀gbìn pé wọ́n ń pè nǹkan gbà wọn náà pé àwọn máa ṣàlọ́la àti ìpàdé àtijọ́ láti bẹ̀rẹ̀ tó tọ́ka ìṣẹ̀lẹ̀ àìjáwọ́ ń bẹ̀. tí wọ́n náà fún kọ́ èsì èdè ní ọ̀dẹ̀ tó ọ̀nà ìrọ̀pọ̀ tí ní ibi kẹ́lẹ̀ rẹ̀ náà lò. àwọn ṣe ilé náà fún àwọn náà mọ àwọn ọmọ ìfipáde sáré ṣe àgbàṣe yẹ yọ́pọ̀ ìpàdé á ṣe òní nìkíni àyẹ̀kọ̀dẹ́ pé ìṣú láì ṣe sí ìrìnàṣẹ́ òun pẹ̀lú ìpínlẹ̀ ìkọ́jú ìrìnàṣẹ́

lọ́pọ̀lọpọ̀ àwọn ìjà sí àwọn ọmọ ènìyàn káàlọ́ àwọn pàdúlẹ̀ láwùjọ wa lórílẹ̀ èkó láti pé a ti ní ọjọ́ látọ̀pọ̀ ẹjọ́ àdúrà ìtàkì àdúrà bóyá ìgbà kìíní kan ni wọ́n ní wọ́n fẹ́ tọkùn láti kalẹ̀ ẹ̀pọ̀ àwọn afáà wa àbí wọ́n ní wọ́n fẹ́ ṣe tuntun kan jẹ̀mọ́ àìgbára lọ́lọ́run ìdánimọ̀ ní tó bá láàkáyè mú ó sì lọ nínú ẹ̀sìn pé gbogbo òpó alẹ́ mùsùlùmí máa ń ṣàdúrà tẹ̀mọ́ bàbá dìde lórí ìdókòó táwa yìí àdúrà láti ká wọlé àdúrà náà ni ká jáde àdúrà náà ni àti ọkụ wọjà àdúrà ní àdúrà ni àdúrà ni àdúrà ni àdúrà ni lára ti ṣe tó wà lára àwọn èèyàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì nígbà ìsìláàmù wa tó alẹ́ kásàdúà èwo la gbọ́dọ̀ sọ pé a fẹ́ mú ọjọ́ kan fún ọjọ́ àdúà nínú ọjà jàmbá so lára àìgbọ́n kan yé òun náà nìyẹn ọlọ́pọ̀ ọjà náà lẹ́sìn máa rí ó sì tọ́ka lórí pé àwọn tó bá dáwà máa ń jẹ́ bí àwọn àwọn olùdarí ọjà jàmbá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn ọlọ́mọ ó ṣe lórí àgbọ́yé wọn ọ̀pọ̀lọpọ̀ ní islam òye tó jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ní islam rẹ̀ kò ní kó mọ́ ṣe bọ́ islam rẹ̀ kò ní kó mọ́ rí gan mọ́lẹ̀ tó ń ga fún rẹ̀ ó ti di àdíkìjaga ó ti di bá dèyí olóró ó ti pèrè mùsùlùmí ṣe kókó ọ̀rọ̀ kò ní pé gbogbo ìjókòó gbogbo ètò tó bá ti yapa sí islam islam ò fẹ́ káwọn mùsùlùmí ká láwọ́ sí àyè lọ́wọ́ sí àyè náwó sí àyè faraṣe ọlọ́ọ̀bọ̀ yọ̀ǹda ẹ̀ fún wa ọlọ́ọ̀ni wọ́n ti àwọn ẹni wọn lẹ́nu gẹ́gẹ́ bọ́ sẹ́kọ̀ọ́ wọ́n lẹ́ta àwọn ẹni lẹ́yìn fún ẹ̀dùnmọ̀ ọlọ́ọ̀ni ẹ̀ fún ara yín lọ́wọ́ lórí dáadáa lórí oore ẹ mọ́ fún ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti tí ó mú yín kọjá àlà òfin ọlọ́ọ̀ tó tó wọ́n fẹ́ ka kùránì mẹ́jọ wọ́n kùránì méje kùránì tí mùsùlùmí náà lè ṣe gbọ́n mọ́kà lójoojúmọ́ èwo la bọ̀dọ̀ kùránì mẹ́jọ àìrọ̀ ó wà ní ká wá ṣe wọ́n ní ká lù ara wa tá a wà lọ́jà ẹni tó parọ́ kò mọ́ parọ́ mọ́ sẹ́ni táwọn èèyàn gẹ̀ẹ́sì ní pé ní tí máa ń mú àlùbá bá ọjà kì í ṣe àìsàn ṣàdúrà arọ ọjà lápapọ̀ ní tí máa ń mú àlùbá bá ọjà alákọ̀ọ́kọ́ òun ni kí àwọn olówó sọ́mọ́mọ́ ilẹ̀ zaka nínú owó wọn mẹ́lò nínú àwọn wata lówó nínú ọjà yìí tí wọ́n máa wọ zaka láyọ zaka ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì òun ni kí àwọn tó wọ̀ sí wọn zaka sọ́mọ́mọ́ sọrẹ nínú ìwọ̀nba èrè tí wọ́n rí èdè méjì ẹlẹ́ẹ̀kẹta mẹ́lò nínú wa ni òye parọ́ mẹ́lò láì parọ́ mẹ́lò gbogbo Ìgbẹ́gbẹ́ tó máa ń bá gbé ẹ́ afẹ́fẹ́ ìbínú ẹ̀ tí ó bá gbé kò yàn, kò sí tó lè gbà yàn. Ẹ wo ní Lagos Island, Nigeria story building lójó. Àwọn àlè máa ń pé kíní kan ló fà kíní kan ní òǹfà. Ṣé bá lọ wo dáadáa ìbínú ọlọ́wọ́ bá ní? Ìbínú ọlọ́wọ́ bá ní. Wọ́n èèyàn zàká, wọ́n èèyàn tọrẹ, irọ́ pọ̀, pọ̀, jàǹdùkú pọ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó rẹ́ pẹ̀tọ̀.

kó bá dá mi lọ́wọ́ gbogbo tó ti gbogbo tó ti tára mi ṣùjọ́ ń wà dáná fún o yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ torí ẹ̀ ká pa òfin ọlọ́run ọba máa ń máa jẹ́ kí àlékún àlùbáríkà kó wọn lọ sí àwa nítorí ìjókòó àbí àpègbọ́ tó bá fẹ́ ṣe tó bá ti takò ẹ̀sìn àti bá wọn lọ́wọ́ sí lẹ́nu àbí lọ́wọ́ àbí ní ààyè àbí tọ́lọ̀ bá fún wa lárúkùsì ọmọ àlàyé.

àwọn ẹni tí wọ́n ti ń ọjà àwọn tí wọ́n máa ń jẹ́ tó ìfọ̀rọ̀lá ọ̀rọ̀ àti àìsàn ọ̀dọ́. Onímọ̀lẹ́ bíi pé àwọn àtẹ́tẹ́ àwọn tí wọ́n kéèyàn jù àwọn tí wọ́n tẹ́tẹ́ tẹ́lẹ̀ lórí ọjà àwọn olùlẹ̀ ìlú tí ọkọ̀ máa gbé àbú. Àwọn ní ṣùgbọ́n àwọn ṣùgbọ́n lọ́gbẹ̀ sílẹ̀ àdúrà pé ìwọ̀n rọrùn. Ìjọ ní wàhálà kan bí àlewà ṣe pàṣẹ tó ń fẹ́ tẹ́jú sí àwọn tàìtà lòdì sílẹ̀ kò sí ìwà òbùkàn tí ìyẹn máa ń ṣe láti tẹ́tẹ́lẹ̀ torí pé kì í ṣe pé ìpènà jẹ́ fún wa táwọn fi ń ta jẹ́ táwọn sọ pé àdúrà kan ni ó kéré fún òun tó ọkàn rẹ òun ni kó ìjà lógun ọkàn ẹ òun ni kó ìjà lógun ọ̀rọ̀ tó lè gbàjá lógun alákọ̀ọ́kọ́ èdè pé àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ìwọ́jọ́ ta wá àwọn ọ̀rẹ́ dáadáa táwọn òfin tafẹ́fẹ́ wọ́n gbà fọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni pé gbẹnikẹ́ni tó bá ń tafẹ́fẹ́ nínú àwọn ẹni òkú nínú ọlọ́wọ́ bá ní lóòṣè ẹ́ so àwọn tó jẹ́ àwọn ìbínú ọlọ́run ìbí ọlọ́run lórí ẹni yẹn máa jẹ́ kó máa wà lẹ́mí ẹ nígbà gbogbo lẹ́yìn náà àwọn ọ̀rẹ́ fẹ́ ẹjọ́ máa sá ìnà sí wọn èyí tí máa ń ṣokùnfà títà rẹ̀ fún ẹ ìnà sí i tí àdúrà rẹ̀ kò sí nákàlí ẹ̀ àmọ́ ìyá lè máa ti àdúrà àkójọpọ̀ pé ìwọ olúwa mi ọlọ́pàá bí mi àlàfọ́ àti ìwọ olúwa mi mo ti fi tẹ́tẹ́ ẹlẹ́ dákun túbọ̀ fi ẹsẹ̀ mẹ́rin lẹ̀ síkẹ́sìn lórí ìtẹ̀lé àṣẹ ìwọ olúwa mi eléyìí àdúrà àkójọpọ̀ lórí gbogbo àlámọ̀rí nìyẹn àpótáàdúrà kan wà tó wà lórí tẹ́tẹ́ kò sí torí pé kì í tẹ́tẹ́ kì lọ́sẹ̀ fún wa tàbí ń ta bẹ́ẹ̀ náà lẹ́yìn tó mutí náà so iná tó pè sí iná kun àti àwáàtì ni adùn ọkàn adùn ẹ̀mí afẹ́ satisfy ẹ̀mí wa tàbí ń ta tẹ́tẹ́ jẹ̀mọ́ so ẹ̀mí wa yẹn á wà pọ́lìsì ẹ̀ ẹ̀ tó béèrè yẹn a ní fún a fi tẹ̀lé tọ́lọ́ láti mọ̀ pé orí ibú ìgbèkùn lọ́dọ̀ ọlọ́run ìgẹ́ni òkun òun là tún bọ̀ sáyẹn tí bá ń ta tẹ́tẹ́ òun ni máa jẹ́ àwọn eléyìí náà tó láti mú wa jìnà sí ìgbà náà ẹ máa lọ. Thank you.